a kí gbogbo <clears throat> ẹ̀yin ọmọ ìyá wa tẹ́ ń gbọ́ wa nírọ̀lẹ́ tòní lórí ètò wa àkídàtò ahli sunnati wal jama'a lẹ́yìn tí ó ń wáyé ní gbogbo ìrọ̀lẹ́ yawmul ahad ní ọjọ́ sunday pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ní tẹ̀síwájú ibi tá a bọ́rọ̀ dé nígbà tí a ṣe ìjòkó gbẹ̀yìn lórí aqidatu ahli sunnati wal jama'a a wà lórí khasa'isu ahli sunnati wal jama'a a wà lórí khasa'isu aqidatu ahli sunnati wal jama'a kí ni àwọn ẹ̀sà tí ń bẹ lára àkídà wal jama'a tó jẹ́ pé tá a bá wá títí à gbogbo àwọn ẹ̀sà tá à ń sọ yìí kó lára àwọn kankan àfihàn tó bá wà lórí ìlànà nabi sallallahu alaihi wasallam so a ti sọ díẹ̀ fúnra wa bí ọjọ́ mélòó kan inú àwọn ẹ̀sà alìsúnà wal jamaa tó jẹ́ pé a fi lè máa sàdáyàn rí ẹni tí máa ń pàpè mọ́ra pé àpèmọ́ra òdodo ni àbí àpèmọ́ra tèmi dire gẹ́gẹ́ bí yorùbá ṣe máa sọ pé àpèmọ́ra là á tèmi dire wọ́n àbí ti òdire náà yóò sọ àdéhùn òdire náà ni so àpèmára tó jẹ́ tòdodo pé àlùsùnà ni mí mo wà lórí ìlànà anábì sallallahu alayhi wa sallam mo ń tẹ̀lé alukur'an mo ń tẹ̀lé sunna anábì sallallahu alayhi wa sallam pẹ̀lú àgbọ́yé àwọn salaf radiyallahu anhum àfi kárí àwọn kankan àwọn tá a máa fi dá yẹn yàtọ̀ sẹ́lòmíì nínú ẹ̀ òun náà ni ni pé àkídàtò alùsùnà wal jama'a yìí tẹ́kùfúlù lè mọ̀tẹ́nìkì ha alhayat alkarima ìpè àkídà alùsùnà wàlìjàmáà ẹni tó bá ní àjọ kan alùsùnà wàlìjàmáà àkídà yẹn ó garanti ìsẹ̀mí tó lápẹ́lẹ́ fún un tẹ́yìn bá wà lórí àkídà alùsùnà wàlìjàmáà ìsẹ̀mí tí ó máa gbé ìsẹ̀mí tí ó lápẹ́lẹ́ ni òní jẹ́ ìsẹ̀mí yẹpẹrẹ yóò ní yóò ní ìláwùjọ ibi tó bá wà fún àwọn tí wọ́n bá mọ pàtàkì àkídàtò àlì sunnati wal jama'a yóò lápọ̀lé níbi tó bá wà fún àwọn tó bá mọ pàtàkì àkídàtò àlì sunnati wal jama'a ẹni tó bá dúró lórí sunna nabi sallallahu alayhi wa sallam lóòótọ́ tó bá sọ̀rọ̀ òdodo ni ó máa jáde lẹ́nu ẹ̀ bíjà bá ń ṣẹlẹ̀ wọ́n máa retí kírú wọ́n wá dá sí nítorí pé wọ́n mọ̀ pé kò sí ní tí wọ́n sọ tó jòdòdò lọ tó bá fẹ́ fi nǹkan pamọ́ tó bá fẹ́ ṣe gbàgbà pamọ́ sí yàn lọ́dọ̀ wọ́n fi síwọ́dọ̀ ẹni bẹ́ẹ̀ nítorí pé wọ́n mọ̀ wípé kíni wọ́n àgbẹ̀ aláàmánà ni ní ìkọ́sẹ̀ tó fi kọ́sẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni látara bẹ́ẹ̀ ni àkídà yìí a máa garanti ìsẹ̀mí ìsẹ̀mí alápọ̀nlé fún irú ẹni tí ó bá ní àkídà yìí afáwa tó ṣe a àkídà tó ahli sunnati wal jama'a wọ́n sàlàyé fún wa pé fàfìdílì àkídàtì ìsìlámì yá yàtàhákọ́kù àmùnú wàlhàyàtù kẹrìmà wọ́n ní lábẹ́ bògì àkídà alìsúnà wàljàmáà òun náà láti máa rí ìfọ̀kànbalẹ̀ téèyàn ó sì máa gbé ìgbésí ayé alápọ̀nlé téèyàn bá wà lórí àkídàtù alìsúnà wàljàmáà tí gbogbo wa tá a ní àdìọ́kàn tó yẹ ká ní mo ti wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam á rí pé ìgbésí ayé rọrùn la gbé gbogbo àwọn nǹkan tí ń pa wa láyà lónìí láwùjọ tá a bá wà pé a ní fọkànbalẹ̀ lórí eléyìí a ní fọkànbalẹ̀ lórí eléyìí ẹ̀rù ń bà wá lórí eléyìí nítorí pé a ti lórí àkídàtù ahli sunnati wal jama'a ni òun náà lẹ̀rù òfin máa bà wá ẹ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ aburú lóríṣiríṣi tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ó jẹ́ pé tá a bá wá wádìí ẹ̀ wò tá a bá wò àwọn tí ń dá aburú yìí wò ká worú wọn wò pé wọ́n wà lórí àkídàtù ahli sunnati wal jama'a àbí wò sí lórí ẹ̀ tó wáyé pé àkídà alùsùnà wal jamaa bá ń bẹ lọ́kàn wọn tó rí lẹ̀ sínú gbáyà wọn a ní máa rí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn aburú yìí tí ń ṣẹlẹ̀ láwùjọ táwa náà mọ̀ afẹ́ lè má jíjọ́ kan àbí tí yóò bá gbọ́rọ̀ yìí lókù àbí tí yóò bá sí rédíò lókù ni òní máa gbọ́ àwọn eríṣiríṣi nínú àwọn aburú tí ń ṣẹlẹ̀ láwùjọ tí àwa ọmọnìyàn tá à ń ṣe ni látara pa láyé látara pa afẹ́ lówó látara pa afẹ́ ní látara pé a fẹ́ lókìkí látara pé à ń wá kò gíga a máa wá ṣe aburú fúnra wa a máa kó ìnira a máa kó bára wa sùgbọ́n eléyìí kò sí tó fà nígbà tá a jìnnà gédégédé nígbà tá a ta kété sí àkídàtọ̀ àlè sunnati wal jamaa ó wá sí fọkànbalẹ̀ mọ́ kò sí fọkànbalẹ̀ lórí dúkìá a máa bẹ̀rù olè kó lè máa ká wa mọ́lé láì pẹ́ ni bí àkídà àlè sunna wal jamaa bá ń lẹ sọ́kàn rẹ̀ ni yóò yẹ pé olè jíjà nínú ìdájọ́ ṣẹ̀ríà Islam pé ó lè haram ni nǹkan tó yẹ gbọ́dọ̀ dé díẹ̀ ni tọmọlúwàbí ò gbọ́dọ̀ dé bẹ́ẹ̀ yóò jìnà sí i látara bẹ́ẹ̀ á ní fọkànbalẹ̀ lórí dúkìá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì wọn ò ní fọkànbalẹ̀ lórí fámìlì wọn ọkọ ò ní fọkànbalẹ̀ lórí ìyàwó ẹ̀ yóò máa wò pé tọ́ lọ nísìnyí níbo lọ ìyàwó ò ní fọkànbalẹ̀ ọkọ rẹ̀ pé wọ́n tún lọ ọlọ́run ló mọ ìtọ́jú ti wà nísìnyí tó bá jẹ pé tó bá wà lórí tó yé dáadáa kí èsì pé ń ṣe ẹ̀sà jẹ òwúrò àwọn nǹkan báyìí yóò jogún fọkànbalẹ̀ fún ẹni tá a bá jọ ń gbé bí bá ń gbélé pẹ̀lú ahlu sunna wal jama'a èyí ò ní fọkànbalẹ̀ pé a ah, àwọn tá a jọ ń gbélé yóò a ah, ọkàn mi balẹ̀ wọ́n ṣe fọmọ sọ pé yorùbá sí ilé pé ẹ dákun tọmọ bá darí iléèwé oúnjẹ rẹ̀ ní. ọ̀pọ̀lọpọ̀ àdúgbò bí ń bẹ tó jẹ́ pé látara àwọn tí wọ́n bá gbé bí ọmọ bá darí iléèwé yóò ti níbi tí wọ́n darí wọlé o wọ́n ti ní kíni wọ́n ti ní ti ń pa wọn láyà látara pé látara pé kíni látara pé á ah, àwọn tá a jọ gbé ẹlòmíín bẹ lónìí á ah, o bá ti dé bẹ́ẹ̀ nìkan kọ́ bá fún ọ lóúnjẹ ò gbọ́dọ̀ jẹ o bẹ́ẹ̀ nìkan bá fún ọ lómi ò gbọ́dọ̀ mú o látara pé kíni látara pé kò sí fọkànbalẹ̀ a ní fọkànbalẹ̀ síra wa láàrin ara wa a ti wò pé ó lè fọmọ mi ní nǹkan kí nǹkan jẹ nísìnyí ó lè fọmọ mi ní nǹkan kí nǹkan mi mú tọmọ ọmọ wa sáré tọmọ òní gbádùn kí ló fà á àìsí àkídàtọ̀ àlè súnà wal jama'a lára àwọn tá à ń kẹ́bí sí àti lára àwa táwa náà ń kẹ́bí sí wọn. kò tẹ́yìn bá wà lórí àkídàtọ̀ àlè súnà wal jama'a yóò ní fọkànbalẹ̀ nínú tẹ̀mí ayé rẹ̀ dáríkà náà taqumu ala al-imani billah kí ló fà á tẹ́yìn ó fi ní fọkànbalẹ̀ ní ó fi máa gbé ìtẹ̀mí alápọ̀nlé òun náà ni pé àkídàtọ̀ àlè súnà wal jama'a yìí àmọ́ lórí ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala kágbà Allah subhanahu wa ta'ala gbọ́ la mọ àkídà ilé lórí wa wujubi ifradihi bil ibada duna man siwa a sì máa lórí pé túláàsì ní fún wa ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo duna man siwa ká má pa ẹlòmíì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níbi so tí àkídà bá ti máa lórí irú nǹkan báyìí túláàsì ni èèyàn ní fọkànbalẹ̀ láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó ma wí lẹ́nu ni ó máa pàkó rẹ̀ ipe àwọn ah, gba Allah subhanahu wa ta'ala gbọ́ òun kírun òun gbogbo dáadáa náà ni ó ma lóun ṣe àmọ́ ṣé àdíọ́kàn rẹ̀ tó máa lórí ìmọ̀ Allah subhanahu wa ta'ala lọ́kàn so tí Allah subhanahu wa alá nìkan ní fún sóhun nìkan ní béèrè gbogbo tí máa wá lọ́wọ́ ẹ̀ rẹ̀ nìkan ní tí máa wá tó bá ti pé ẹ̀rú àbí oníbòmí tí tún máa ń lọ sí máa fi ń lọ lè wá sọ àbí oníbòmí tí máa ń lọ sí máa ń lọ lè wá ìdáàbòbò àbí oníbòmí tí máa ń lọ tí máa ń lọ lè wá bíbà ti rí nígbà tí ó bá wà nínú pépépé àbí tó bá wà nínú ewu so gbogbo eléyìí òun náà ló yẹ ká ronú sí òun náà ní kóníkálukú kówó ìsàlẹ̀ ọkàn wọn náà pé bó o ṣe ń pariwo lóòótọ́ pé á ọlọ́run ni mo bá dúró ọlọ́run ni mo bá dúró tó jẹ́ pé yíwu náà ń bẹ tó tún faralé láwùjọ lónìí àwọn olórin àtàwọn míì náà wọ́n bà àkídà àwọn èèyàn jẹ́ látara kí ni látara orin ẹlòmíì tó bá fẹ́ sọ̀rọ̀ nídìí yóò ní a ah, kọ́là olórin olórin kan sọ báyìí pé ọ̀rọ̀ olórin tó sọ òun nídìí báyìí ẹ̀rí rẹ̀ nú láti fi ṣe tó fẹ́ ṣe wọ́n á ní a ah, tọ̀ àwọn olórin ní bẹ́ẹ̀ bá ń fa yá Allah ẹ̀dùn máa ń fa yá àyáṣẹ̀ máa kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé tó bá ń bẹ lọ́hùn tó o bá ń bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala yíò nìkan otu tó o gbọ́dọ̀ máa ṣe kí ni gbọ́dọ̀ máa kẹsẹ̀ lébọ̀ gbọ́dọ̀ máa fara ti àwọn kan o wò tó Allah wa ta'ala tí o bá ti wá tó ẹrú ẹ̀ tó yẹn man lam yakfihi Allah subhanahu wa ta'ala faman yakfihi ẹni Allah subhanahu wa ta'ala ò bá ti otu o ọ ọ kò tó ọ níbi ipò gíga tó ń wá ta wàá ọ kò sí ní tó lè tó ẹni wọn ìlànà iná nìkan ni ó tó rú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ti ní Allah subhanahu wa tó à tó rẹ ti kọjá kí ni ti kọjá àwòsàn nu so a máa lórí pé tún láti ká máa ma kí wá ń pè ní ìjọsìn kí ń pè ní nǹkan tá à ń òun náà ní pé kí ni ismun jami'un li kulli ma yuhibbuhu Allahu wa yarda min al-aqwal wal af'al az-zahirati wal batina ìta ń pè ní ìjọsìn òun náà ní nǹkan kan ní orúkọ kan ní ìbádà tó jẹ́ pé ó kó gbogbo nǹkan tí Allah subhanahu wa ta'ala bá ti fẹ́ràn sínú gbogbo tó bá ti fẹ́ràn ìjọsìn ni gbogbo tó bá ti yọ́nú sí ìjọsìn ni min al ó jẹ́ nú ọ̀rọ̀ tá ń sọ jáde lẹ́nu ni والأفعال af'al àbí tẹ́tà الظاهرة tẹ́ ni az-zahira èyí tó hàn síta ni wal batina àbí ìtó pamẹ́ gbogbo orú àwọn kaba ìbádà là ń pè àwa náà mọ tó yọ Allah subhanahu wa ta'ala nú nínú àwọn tẹ́ ẹ kásánú yẹn níbi àmọ̀ pé á iṣẹ́ tó dáa ni á ìmọ̀ ń sànú àwọn yẹn púpọ̀ ìmọ̀ tọ́jú àwọn ọmọ òrukàn àwọn aláìní àwọn ẹni tó wà lóko àwọn tálíkà ìmọ̀ ń sànú wọn ìwé lẹ́yìn oníṣẹ́ á dìmọ̀ pé ni gbogbo tá a bá ti máa ń ṣe táàbì máa rí ọlọ́ Allah subhanahu wa ta'ala ń bẹ̀ àbí táàbì máa wá tún súnmọ́ rẹ̀ òun náà là ń pè ní ìbádà tó ẹrú òwa gbọdọ̀ gbé nǹkan kan tó jẹ́ ìbádà tó jẹ́ tó Allah subhanahu wa ta'ala kó wá lọ lè gbé e fún ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala. anábì sallallahu alayhi wa ìgbà tí ìkànnì àwọn sàhábà ó ti ó ti wà ní ó ti wà nínú olórí ẹ̀sìn anabi isaari nígbà tí wàá jùkọ́ tó gba islam ìgbà tó wàá bá anabi sallallahu alayhi wa sallam ìpè àyà kan bẹ́ẹ̀ náà alukur'an ti ń sọ̀rọ̀ nípa àwọn yahudi ó ní ìtàkàdú arbabahum wa ìtàkàdú e, ruhbanahum wa ahbarahum arbaba min dunillah wọ́n láwọn yahudi àyà alukur'an ni wọ́n mú àwọn àrùbá àwọn tí wọ́n jẹ́ àfáànù wọn.

àwọn èyí mú wọn lọ́lọ́run àwọn èyí jọ́sìn fún wọn àwọn tó já wọn àfáànú wa àyè jọ́sìn fún wọn àwọn tó já wọn olùjọ́sìn nú wa àwọn èyí jọ́sìn fún wọn a ànábì sallallahu alaihi wasallam wa bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ pé sígbà tẹ́ fi wà ń bẹ́ẹ̀ ṣé wọn a máa pa yín láṣẹ kẹ́ ẹ ṣe nǹkan tí ò fẹ́ sì mu tẹ́ ẹ sì máa ń tẹ̀lé àbí wọ́n pa yín láṣẹ bẹ́ẹ̀ ó ní máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó jẹ́ haram ṣé wọn a máa pè é ní halal fún yín àbí wọ́n ṣe bẹ́ẹ̀ ó ní wọ́n máa ń bẹ́ẹ̀ ó ní nǹkan tó jẹ́ haram nǹkan tó jẹ́ halal wọ́n á máa pè é ní haram fún yín àbí wọ́n pè bẹ́ẹ̀ fún yín ó ní wọ́n á máa ṣe bẹ́ẹ̀ anábì ní fatilka hiya ibadatuhum anábì yíhun gangan náà ni pé ẹ̀ ń jọ́sìn fún wọn ìtumọ̀ rẹ̀ náà nù so ẹ jẹ́ ká wá wọ ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ká wá ọ̀rọ̀ yìí ká wá sọ̀ bákọ̀ rẹ̀ lórí ká gbé ọ̀rọ̀ yìí lórí àwùjọ wa lórí bí nǹkan ṣe ń lọ láwùjọ wa ìpè ọ̀rọ̀ ntí anábì sallallahu alayhi wa sallam ní kéèyàn ó má ṣe ntí kura ni kéèyàn máa ṣe káwá ẹnìkan tó wá ní òun ni kó máa ṣe nǹkan tó ní o máa ṣe òun òun gangan ni mo fẹ́ kó máa ṣe anabi sallallahu alayhi wa sallam ó ní fatilka hiya ibadatuhum téèyàn bá fi lè ń ṣe irú nǹkan báyẹn èèyàn ń jọ́ sí fẹ́ni onánu kò dìgbà tó o bá tẹ̀ gbẹ́ni kalẹ̀ síwájú rẹ tó o ń fẹ́ níbalẹ̀ fún un ẹ alukurani a ẹ máa ṣe nǹkan báyìí ó pa yín láṣẹ àwa rí àfa kan àfa wa ní rárá ẹ máa ṣe ni pé ìdákejì rẹ ni àbí ẹ máa ṣe rárá àbí súnà anábì sallallahu alaihi wasallam ó ní nǹkan báyìí ọ̀ràn yẹn ni kẹ́ ẹ máa ṣe awárí àfa kan àbí arí òbí kan tó wá ní á torí pé mi mo bí ọ níta anábì ni o máa ṣe yìí lóòótọ́ agbọ́ ọlá anábì ló wí bẹ́ẹ̀ àmọ́ èmi tí mo bí ọ yìí fẹ́ máa ṣe téèyàn bá fi lè tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ tó o tẹ̀ láfa àbí téèyàn tẹ̀ lóbi téèyàn wá fi ṣe tí anábì sallallahu alaihi wasallam ní á máa ṣe àbí tí ó fi tó fi fi anábì ní á ṣe tó fi bílẹ̀ tí ò ṣe é anábì sallallahu alaihi wasallam ó ní fatilka ibadatuhum irú ẹni báwọn nísìnyí yẹn ti ń jọ́sìn fún náà kí ló fà á tí yẹn fi ń jọ́sìn fún ẹni bẹ́ẹ̀ òun náà ni pé Allah subhanahu wa ta'ala nìkan òun náà ló láṣẹ kó pa wá láṣẹ pé ká ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn òun náà nìkan ló sì ní ipò kó sọ pé ẹ má tá a bá tún ti wá gbé ẹnìkan sípò tá à ń gbọ́rọ̀ sí lẹ́nu pé ẹ ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn òun ẹ má ṣe nǹkan báyìí nínú ẹ̀sìn òun náà láfilẹ̀ tá à ní ṣe irú ẹni báwọn ó túmọ̀ pé kí ni a ti gbé sípò Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn nǹkan báyìí nìyí àwọn nǹkan tó léwu ni ó jẹ́ pé kí ni ó léwu fún mùsùlùmí nínú ẹ̀sìn wa kọ́dà ó léwu fún wa nínú ìgbésí ayé wa gan torí pé téèyàn bá ti ń pe nǹkan míì téèyàn jọ́sìn fún nǹkan mi lẹ́yìn Allah subhanahu wa ta'ala nínú ayé so kéèyàn máa ń bí fọkànbalẹ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala kò sí tí ò lè fi kàn yàn ó lè fi yára jẹ̀yàn látàyé tí ó mọ fìyà rẹ̀ jẹ wá látara pé kíni látara pé à ń pa nǹkan míì papọ̀ mọ́ so eléyìí láti fi dáa ti lọ òun náà ni pé àkídà alùsùnà wal jamaa ó dúró lórí ìmọ̀ jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo ó dúró lórí pé ká má pa nǹkan kan míì papọ̀ mọ́ so látara pípa nǹkan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala òun náà ni kéèyàn máa wá ràn lọ́wọ́ lọ síbò míì tó yàtọ̀ lórí Allah subhanahu wa ta'ala ìtẹ́lómi ò lè ṣe ìtagbára ẹ̀dá òká kéèyàn máa wá wá kéèyàn wá wá lọ sọ́dọ̀ yá lágbájá ló lè tè é á ìdí ṣẹlẹ̀ sí mi yìí á ipò tí mo ipò tí mo fẹ́ dé yìí wọ́n ní bí n bá ti dọ́dọ̀ bàbá lágbájá báyìí ìgbà ó ti tẹ̀ mí lọ́wọ́ ìfọ̀kànbalẹ̀ ọkàn mi tí ò balẹ̀ yìí wọ́n ní tí n bá ti dọ́dọ̀ lágbájá ní tí n bá ń rí ìsọ́ tí mo nídìí àbí orí ipò gíga tí ń wá àbówó tí mo fẹ́ ní àbí nǹkan tí gbogbo nǹkan ayé tí ń wá káàkiri àbí tí n bá dọ́dọ̀ bàbá lágbájá ń rí téèyàn sì ń lọ sọ́dọ̀ ọ̀rọ̀ àwọn bẹ́ẹ̀ pé a ah, ti mú wa ọ̀dọ̀ lágbájá ní ìtìrí irú eléyìí náà èèyàn ti gbé sípò Allah subhanahu wa ta'ala ni so àwọn nǹkan wọ̀nyí ó pọ̀ tó jẹ́ pé kí ni mùsùlùmí agbọ̀dọ̀ sọ́ra ká máa jìnà sí nínú ẹ̀sà alìsúnà wal jama'a òun náà ni pé kí ni àkídà alìsúnà wal jama'a a máa lórí kí ni lórí ìmá gbé ìjọsìn fún Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo so eléyìí tá a bá ti wá ń sin Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo kò sí iyèméjì bẹ́ẹ̀ sábàbùl amni wal khayri was sa'adati fid darain tá a bá ti ní àkídà tí àkídà wa bá jiná tó bá fẹsẹ̀ múlẹ̀ dáadáa eléyìí yóò máa ṣokùnfà orí fún wa yóò máa ṣokùnfà yóò máa ṣokùnfà ìfọ̀kànbalẹ̀ fún wa yóò máa ṣokùnfà oríire fún wa fid darain láyé àti lálùkìyàmà àmọ́ tá a bá ti fi àkídà ahlu sunna wal jamaa tó jẹ́ pé òun náà ni àkídà tànàbì sallallahu alaihi wasallam tá a bá ti fi kalẹ̀ tá a máa tẹ̀lé tá a máa wà lórí àkídà yìí a ní nífọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé ẹ wò láìpẹ́ yìí nìsín wọ́n ní wọ́n máa wọn bíi mẹ́jọ kan àbí mélòó wọ́n ní wọ́n bá eré èèyàn wọ́n bá eré èèyàn lóríṣiríṣi lọ́wọ́ wọn wọ́n ní wọ́n bá ẹ̀yà ara èèyàn lóríṣiríṣi lọ́wọ́ wọn kí ni wọ́n fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi irú nǹkan báwọn ṣe tó bá jẹ́ pé tó bá lágbo yé ẹ̀sìn ni tó bá mọ tí Islam sọ ni nípa gbogbo orú àwọn nǹkan yẹn tẹbi yóò jìnnà sí kò ní débẹ̀ àmọ́gbà tó yẹ pé àmójútó àkídà àlùsùnà wal jamaa àmójútó kílà nábì fi kalẹ̀ fún wa lẹ́sìn òun náà ló fà táwùjọ fi yàyà kuyà báwọn tó jẹ́ pé ẹlòmíì ó kàn ní ìṣòro ìṣòro five thousand naira náà ni ó ní ẹ̀dá kùgbà tí wọ́n ń bèèrè lọ́wọ́ pé èló lẹ̀ ń ta erí erí kọ̀ọ̀kan wọn làwọn ń ta ní fifteen thousand naira wọ́n ń ta erí èèyàn ní fifteen thousand naira ẹ wò nísì mùmí ẹ tó wá jẹ́ mùmí ní òdodo tó wà lórí àkídà àdìsúnà wal jamaa ìfúnpípé ìwọ ni ò bá wa bá ọ tó fi wá rò pé tó kàn náà ni pé bọ́lá bó jẹ́ pé tó ti kú náà ni ẹni tó ti kú pẹ́ẹ́pẹ́ ẹni tó ti kú náà ni kò wá lọ lè wú eré ẹ̀ kò wá gbé kò wá ló tà á so eléyìí ó burú jáì ó burú jáì kò sí nǹkan tó fà á táàbí irú ẹ̀ láwùjọ táàbí ní fọkànbalẹ̀ tó tayọ pé kí ni tó tayọ pé kò sí àkídà àkídà wò dá àdìọ́kàn wa ò dá òun náà ló fà á tí iṣẹ́ ọwọ́ wa fi wá burú òun náà ló fà á tí òwá fi tí fọkànbalẹ̀ láwùjọ ẹnìkan sẹ́ni méjèèjì kan sí mi ní lánàá ó wá sẹ́ni méjèèjì sí mi ó ní ọ̀nà wo la fẹ́ gbà táàbì ọ̀nà wo la fẹ́ gbà táàbì mójútó àwọn tí ń lọ lè wú eré òkú yìí tó jẹ́ pé tọ́ba wú eré òkú yìí tán wọ́n á parọ́ mọ́ àwọn àfa wa wọ́n parọ́ mọ́ àwọn àfa wọ́n parọ́ mọ́ àwọn èèyàn ńlá bó ti kọ́ sínú ohun tó mẹ́rin náà nìyẹn ó ní pàápàá jùlọ àwọn àfa nílọrin kama wa parọ́ rẹ̀ máwọn èèyàn pé ọ̀nà wo la gbà táàbì rí ọ̀nà àbáyọ níbi eléyìí àbátúmọ̀ wá rí mẹ́sẹ̀jì mọ́ mo sì mọ wẹ́ni tí ń sẹ́ndì mẹ́rẹ́jì sí mi èmi náà wá sẹ́ndì mẹ́rẹ́jì sí padà pé ọ̀nà àbáyọ náà ni pé kí gbogbo àwọn àfáà tá à ń sọ òun náà káwọn náà ó máa ń rìnrìn ọ̀nà ibi tí wọ́n ti máa kẹ́fí sí wọn owó àfáà tá à ń sọ yìí káwọn náà wọ́n ṣe kí ni ká máa rìnrìn ibi tí wọ́n ti máa kẹ́fí ibi tí wọ́n ti máa fura sí yàn ẹni tó bá rìnrìn ibi tí wọ́n ti fura sí àwọn lárúbáwá ní mansara fi maudi tohami tohim ẹni bá ti ń rìn lọ́nà tí wọ́n ti fura sí wọ́n fura sí òun tó bá rìn tó kọ̀ọ̀rọ̀ bí táwọn amúgbó tí wọ́n bá máa ń yígbà ní gbogbo gbà tí wọ́n tí náà jáde bẹ́ẹ̀ gbogbo gbà wọ́n máa béèrè pé àti ìpọ́ màá ti ń torí òun gbogbo gbà kí àwọn àfáà náà ẹjọ́ ẹsọ fáwọn náà náà ṣe kí ni kí wọ́n máa yé rìn lọ́nà tí wọ́n ti máa wọn ọ̀nà ẹ àbí bẹ́ẹ̀ bá ń wówó bẹ́ẹ̀ bá ń wọ́ ma bẹ́ẹ̀ bá ń wá fọkànbalẹ̀ bẹ́ẹ̀ bá ń wá làáfíà bẹ́ẹ̀ bá ń wá ìyọnu ayé bẹ́ẹ̀ bá ń wá gbéga lẹ́nu iṣẹ́ bẹ́ẹ̀ bá ń wá ìtajà ṣe gbogbo orúṣẹ́ yìí káwọn náà ó pa á tì kí wọ́n lọ lè wá iṣẹ́ gidi kí wọ́n máa ṣe nígbà tí lọ lè wá iṣẹ́ gidi tí wọ́n bá ń ṣiṣẹ́ gidi tí wọ́n ò ṣiṣẹ́ jálàbí iṣẹ́ à ń sóògùn iṣẹ́ à ń jó nǹkan tí wọ́n bá ṣe é mọ́ kò sẹ́nìkankan tí ó máa fura arú nǹkan pé ṣé àwọn tí wọ́n ń sọ pé wọ́n ń parọ́ mọ́ yìí táwọn náà kọ́ ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú pé à ń jó eré eku à ń jó eré ẹyẹ ẹ tẹ́bárí wọ́n ní àṣẹbí ah, eré eku là ń jó eré ẹyẹ là ń jó ẹ ẹ ti ń jó eré eku ti ń jó eré ẹyẹ ti fi ń sóògùn tó bá dìgbà tán bá ń kẹ́fín káàkiri pé àwọn tí wọ́n ń wú kinní kan wọ́n wà dọ́dọ̀ tiẹ̀ náà ẹ ti bá àwọn ìṣètò iṣẹ́ ní tó bá jọra wọn làá máa wéra wọn. ẹ́ ní tó bá jọra wọn òun là fi wéra wọn òun náà ni wọ́n fi wá dọ́dọ̀ wọn wọ́n wá sọ fún rẹ̀ níbẹ̀ síwájú pé ǹjẹ́ wọ́n pé láti tí wọ́n bá ń kẹ́fìn rẹ̀ ti ń pé lágbájá ló rá wa kálọ̀ lè wé eré èèyàn wá ǹjẹ́ wo ni wọ́n rí àfáà súnà kan àfáà súnà kan wọ́n wá ní òun ní rán wọn kí wọ́n lọ lè wá èèyàn wọ́n wá mú pé òun náà wà lára àwọn tí ó rán àwọn tí ń lọ lè wú eré èyàn kó sọ ọjọ́ kan rí láti jọ tí wọ́n ti mú wa àbí kó jẹ́ pé nínú àwọn tí ń lọ lè wú yìí gan rẹ̀ nìkan nù wọn wá ní àkọ́dà àwọn ìsúná òun la báyìí ń wú òkú tó náà ẹ̀ ni nǹkan tí anabi ẹ kéèyàn ó kán eegun òkú ẹni tó ti kú kẹ wá kán eegun rẹ ànábì ní kàkẹ́sìrì yìí àyà ni nígbà téèyàn bá kán eegun alàyè náà ni nígbà téèyàn bá mú yàn alàyè nísìnyí wá mú wá kán eegun ọwọ́ rẹ ẹlòmíì nu wọn yóò tún wá máa sọ ṣètánì wọn máa ṣe lọ́sọ̀ fún yóò máa sọ fún pé a ti bẹ́ẹ̀ ni tó ti kú ẹ ṣé bó ti kú kò kú wúlò mọ́ ṣé kí ló wá burú bí àwa tá a jẹ́ alàyè káfi ṣe kí ni ṣàǹfààní fúnra wa ẹ wọ̀rọ̀ tí ò dáa ṣe bí nǹkan tó ti ẹbí nǹkan tí ò wúlò mọ́ ni irú ẹni báwọn nísìnyí kò kan eré ìyá tiẹ̀ kò ní kan wọ́n mú kan fi ṣe nǹkan o yóò tọ́jú sàárè ìyá tiẹ̀ dáadáa ni àmọ́ ó lè lo eré ó mọ̀ pé eré ẹlòmíì ò wúlò mọ́ sogboru àwọn nǹkan báyìí kò sí tó fà á kí ogboru nǹkan báyìí fi wọ́pọ̀ láwùjọ wa tó tayọ pé kíni tó tayọ pé àkídà wa àkídà tí ò dáa ni torí pé ẹni tó bá wà lórí àkídà alìsúnà wal jamaa yóò mọ ẹni tó bá ní ṣòro yóò mọ bí tá a téèyàn bá níṣòro oníṣòro ayé ẹ́n òun á bá àwọn tí ó tún gbé ìṣòro àlìkí o ìṣòro ayé tó yẹ pé bá ti kú ó ti parí náà nù òun náà ló ní o ẹlòmí àti jẹ àti wọn lásán náà nìṣòro àti náà òun náà nìṣòro kan gbogbo gbà òun náà nìṣòro ń dùn mí náà nìṣòro ìṣòro ayé lásán ó wá gbé ìṣòro ayé yìí ó wá gbé lọ àwọn tí ó gbé ìṣòro àwọn tí ó jó nǹkan àwọn jálà bí tó bá ti lọ́dọ̀ wọn ìṣòro ayé tó bá lọ́dọ̀ wọn òun ẹ̀ wọ́n wàá sọ di kíni wọ́n sọ di ìṣòro àlìkíyàmọ̀ mọ̀ lọ́wọ́ látara pé kíni látara pé ntí wọ́n máa ní ntí wọ́n bá lọ́wọ́ wọn tí wọ́n ní kó máa ṣe àwọn nǹkan tí ó gbé ẹ̀ jáde kúrò nínú ìsìláàmù ni nítorí pé inú ṣẹ̀ríà ìsìláàmù inú ṣẹ̀ríà sí Allah subhanahu wa ta'ala fi hàn nabi sallallahu alaihi wa sallam àti ìṣòro oògùn ṣíṣe haram ni haram ni kájò kan gbogbo àwọn nǹkan pé ah, eh, eh, kíní kan ń ṣe mí ni ayé ń ṣe mí ni ayé ń dààmú mi ni ńlá lakálá ni ń ṣe báyìí ṣàwo ni gbogbo àwọn nǹkan tí wọ́n máa wá ah, ẹ̀sìn báyìí ẹ̀sìn báyìí ẹ̀sìn gbẹ́rẹ́ báyìí ẹ̀wẹ̀ ọ̀sẹ̀ báyìí ẹ̀sìn gbáyìí gbogbo ẹ̀ yẹ́nyẹ́ haram ni inú ṣẹ̀ríà Ànábì inú ṣẹ̀ríà Allah subhanahu wa ta'ala so tí nǹkan bá ń ṣèyàn táàrẹ̀ bá ń ṣèyàn ah, Ànábì sallallahu alaihi wa sallam ti

tó wá jẹ́ pé ìdáàmà wá fi wá ìwòsàn kó látara àárẹ̀ tí ń ṣe wá òun náà ní pé kí ni a tún máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ àwọn àlìjẹ̀nú nítorí pé gbogbo ògùn tá rí gbogbo tí wọ́n ń pè pátápátá tá sọ yí pé àrọ́ọ̀mù nínú ṣẹ̀ríà Islam gbogbo àwọn ògùn yìí àwọn ògùn tá sọ yìí kò síbi kankan tí wọ́n ti ń rí tó ta lọ́dọ̀ àwọn ṣètọ́n tó ta ni wọ́n ti ń rógùn àlìjẹ̀nú ní ń níbi ògùn tí fi ń ṣiṣẹ́ nítorí pé àlùjọ̀nú ẹ̀dá kan ni tí Allah subhanahu wa ta'ala dá wọn táà lè fojú rí wọn wọ́n lágbára wọ́n láwọn ẹ̀sà kan tó yẹ pé kò dàbí tiwa gẹ́gẹ́ báwa náà ṣe láwọn nǹkan tó ju tàwọn ẹranko lọ àwa náà láwọn ẹ̀sà kan tí Allah subhanahu wa ta'ala ṣe fún wa tó ju tàwọn ẹranko lọ táà fi jù wọ́n lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àlùjọ̀nú láwọn ẹ̀sà kan tí Allah subhanahu wa ta'ala ṣe fún wọn láwọn agbára kan tó jẹ́ pé àwọn láwọn agbára yẹn tí Allah subhanahu wa ta'ala dá mọ́ wọn tí ò sí lára tiwa látara pé àwa lọ àmọ́ nípa àlùjọ̀nú àmọ́ bí Allah subhanahu wa ta'ala ti dá wọn àwọn àlìjẹ̀nú wá ń lo opportunity yẹn wọ́n fi wá ń ti àwọn èèyàn lọ́nà inú ẹ̀dá tí inu inú tí Allah subhanahu wa ta'ala dá má òun náà ni pé ojú kì rí àlìjẹ̀nú látara gbólóhùn jáàná òun ni wọ́n ti yọ kí nǹkan ó látara ti yọ jínú ojú inú tí má ni pé àwọn a máa tẹ̀mí gan ọjọ́ eré wọn àlùjànnú ní kakó lágbára láti rí ibi tó jìnà téèyàn ò rí ìtọ́mọ ènìyàn ò rí láti bí tó gbé láwọn bá ń wò lọ́gbà kọ́ báyìí àlùjànnú lè rí ibi tó jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan báyìí nìsín àwọn ẹ̀sà tí Allah subhanahu ta'ala dá mọ́ ni so látara bẹ́ẹ̀ àwọn tán wá jẹ́ kèfèrí nínú àwọn àlùjànnú àwọn tán wọ́n jẹ́ ṣàyàtín tán já ọmọ lẹ́yìn ṣètọ́ nínú àwọn àlùjànnú àwọn náà náà máa wá ń bẹ níbi àwọn oògùn táwọn èèyàn máa ń ṣe àwọn náà náà máa ń bẹ bóòlù àlìjẹ̀nú ṣe máa ń wà nídìí oògùn òun náà làwọn àlìjẹ̀nú àwọn àlìjẹ̀nú náà wọ́n tó àṣírí fún wa inú suratul jin ya'uduna bi rijalin minal jin fazaduhum rahaqa ipa àwọn kan bẹ nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n a máa wá ìṣọ́ra pẹ̀lú àwọn kan nínú àwọn àlìjẹ̀nú fazaduhum rahaqa àmọ́ àwọn àlìjẹ̀nú yẹn wọn ò lé wọn wọ́n lé wọn fún ní wàhálà ní gbogbo àwọn lé wọn fún fìtínà ni ẹ̀yin náà wo gbogbo àwọn oògùn eríṣiríṣi kí wọ́n máa táwọn èèyàn máa ń ṣe wọn yá oògùn yìí o tó o bá ti ó o bá ti ń lògùn yìí o gbọ́dọ̀ jẹ nǹkan báyìí má tó o bá ti ń lògùn yìí o gbọ́dọ̀ wọrú aṣọ báyìí má tó o bá ti ń lògùn yìí kọ́lá ẹlòmíì wá sògùn míì fún wọn ní kò gbọ́dọ̀ lọ lè kí ẹ̀mí tọ́fọ́ bá ti tẹ̀ kí oògùn tán ṣe fún gbọ́dọ̀ lọ kíyàn níbi tí ọ̀fọ́ ẹlòmíràn òkú tí wọ́n ṣe fún wọn wọ́n lé kò gbọ́dọ̀ jẹ́ yín àbọ̀ kò gbọ́dọ̀ jẹ́ nǹkan tó bá ti jẹ́ àbọ̀ ó ti jó gbọ́dọ̀ máa jẹ yóò bàjẹ́ ni ẹlòmíì wọ́n sóògùn fún wọn ní kò gbọ́dọ̀ jẹ lá yá ò gbọ́dọ̀ jẹ lá máa yá ìlà máa ń bóògùn jẹ ni gbogbo orú àwọn oògùn yìí àlìjẹ̀nú ò ní sóògùn fún yín àbí kó ṣe kí ni àbí kó fún yín láwọn májẹ̀mú tí ó sọ̀yàn di kèfèrí inú májẹ̀mú tí ó sọ̀yàn di kèfèrí tí àlìjẹ̀nú máa ń gbé kúyàn ìmí wà tó jẹ́ pé yóò ní kẹ́ lọ máa ṣe nǹkan tó jẹ́ bọ́ ní ṣe ní ò ní kẹ́ máa lọ ṣe

iná ni wọ́n fi tẹ lómi pé à níta fẹ́ ṣe fún ọ yìí kò ní nǹkan kan tí ò dánú o ẹnu mọ̀ pé nǹkan tẹ́ o kàn ní máa jẹ ilá máa ní ó tán ilá tó jẹ́ halal o ní ma jẹ máa ó sọ ọ́ dé wọ̀ fún ọ ẹnu mọ̀ pé o kàn ní máa jẹ ẹja aborí máa ní ẹ̀sìn báwọn oníṣẹ́ eríṣiríṣi ni wọ́n máa sọ fún ọ o eléyìí o tún fi yẹ́ wọn nínú tí wọ́n máa gbélé wọn lọ́wọ́ ẹlòmíì kọ́lá àwọn lè sọ fẹ́ lómi pé òkúta ṣe fún ọ yìí tó bá ti rí owó tán tó bá ti kọ́lé tán o gbọ́dọ̀ gbé ilé tó o bá gbowó ara rẹ kọ́ o ẹ o wò pé àkíndé à ń ṣe lágbájá yìí yóò kọ́lé bámú yóò sì máa lọ lè gbélé mẹ́rẹ́ǹtì ẹ dákun ayé wò lò ní ó ṣe kínní kan fún èèyàn tó jẹ́ pé nǹkan tí ó ṣe fún ọ yìí yóò gbé yóò nǹkan tó jẹ́ pé ó fi sọ́ra rẹ̀ di kèfèrí ó fi di kèfèrí ni tó Islam òun làlùjẹ̀ ní ó gbélé yàn lọ́wọ́ níbi ogun so náà bá tẹ̀ wá gbé nǹkan kan léyàn lọ́wọ́ tó jẹ́ pé májẹ̀mú di lílọ lè bá àjẹnú gangan láti wá ìsọ pẹ̀lú ẹ̀hún gangan nǹkan tó gbìyànjú àdékò ònú ẹ̀sìn ni al-isti'adha al-isti'adhatu wal-isti'anatu wal-istighatha kéèyàn máa wá sọ́ra wal-isti'anatu kéèyàn máa wá ẹ̀ kínákókò rẹ̀ kéèyàn máa wá ẹ̀

àwọn èèyàn látara pé a fẹ́ dé ipò tó ga wọ́n ní àfáà kan bẹ nínú àwọn àfáà láti rí tó nígbà tí àfáà yìí tó dàgbà tí múra láti tí ó rí pé àgbà ti dé pé tọ̀ ọjọ́ kú súnmọ́ díẹ̀ díẹ̀ ó wá pè kan nínú àwọn ọmọ rẹ̀ ó pè kan nínú àwọn ọmọ rẹ̀ pé tọ̀ àṣírí kan bẹ tí ń lò tó yẹ pé àṣírí tí ń fi ń lò gbà ni àmásírí yìí èèyàn méjì ń lò lásìkò kan náà síwájú kó tó lo iṣẹ́ yìí kó tó fa iṣẹ́ yìí ó dìgbà tí n bá kú tán o tí n bá kú tán òun náà ni kó tó débẹ̀ wọ́n nígbà tí bàbá yìí wá kú tán torí pé wọ́n sòkú rẹ̀ wọ́n ti gbẹ̀ tán ọmọ wa wò pé tọ̀ ní bàbá mi jẹ́ fi kalẹ̀ fún mi yìí jẹ́ kí n bẹ̀rẹ̀ sí lò jẹ́ dán o ọmọ bá jókòó lé wọ́n ti jókòó lé ọba gbé ọba kó náà àwọn tíra àwọn jáde tíra náà kà nígbà tí ó bẹ̀rẹ̀ báyìí dé wọ́n ní àlìjẹ̀nú kan bá yọ sí i bá àlìjẹ̀nú yìí ṣe yọ sí i àlìjẹ̀nú wa ni wá kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ tó fẹ́ ṣe yìí tí bàbá rẹ̀ sàlàyé májẹ̀mú ti bẹ̀ẹ̀bẹ̀ fún ọ ó ní bàbá àwọn sàlàyé májẹ̀mú ti bẹ̀ẹ̀bẹ̀ fún ọ ó ní májẹ̀mú bẹ̀ẹ̀bẹ̀ o ó ní májẹ̀mú ti bẹ̀ẹ̀bẹ̀ òun náà ni pé látìgbà tó bá ti ṣiṣẹ́ yìí ó gbọ́dọ̀ wẹ jẹ́nàbà tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí a máa dá olóhùn lóòótọ́ àmọ́ ó gbọ́dọ̀ wẹ jẹ́nàbà máa níjọ́ tó nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí láburú ní ó ṣẹlẹ̀ sí ọ kó wá ronú dáadáa síwájú kó tó mọ kó tó ṣe ó ṣe àbó ṣe ronú sí i wọn lọmọ yìí yìí ṣe pa kí níyẹn ti yẹn ọmọ yìí wá bẹ̀rẹ̀ sí banújẹ́ látara ṣe kí ni pé ah àti bàbá àwọn kúkú gèdè ni nítorí pé ẹni tí ò wẹ́ jẹ́nàbà ẹ̀ ti ń kírun òun náà ní kírun báwọn yẹn bá òun náà ni mọ́mù ti ń kírun fáwọn èèyàn yóò sì lájọsọ̀wọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ kọ́lá bí ò lájọsọ̀wọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ gan yóò lára lójú oorun tó yẹ kó wẹ jẹ́nàbà kò ní wẹ jẹ́nàbà ìsìn kírun bẹ́ẹ̀ fáwọn èèyàn ó sì lóhun kírun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá àwọn wá sí a sì máa fojú wo pé á àwọn ẹni ọlọ́run ló kú yìí àwọn èèyàn ńlá ló kú yìí àwọn máa débi tálìjẹ̀ ló gbé kalẹ̀ fún yàn tó jẹ́ pé tó bá gbé mọ́jẹ̀ fún yàn kalẹ̀ fún yàn tí yàn bá fi lè wọ́ ìtumọ̀ rẹ̀ náà ni pé èèyàn lálìkì àmà mọ́nu ìdí ń jálìkì àmà yàn èèyàn ti gbàgbé ẹ̀ nínú àwọn amẹ́jẹ̀mú nínú àwọn abúrú tálìjẹ̀nú tó máa ń ṣe òun náà ni pé ọ nínú ìgbésí rẹ àbí kó ọ nínú rẹ láìpẹ́ yìí òun ló ń sàlàyé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí bí ọdún mẹ́wàá sẹ́yìn kani bí ọdún mẹ́wàá sẹ́yìn ló ṣẹlẹ̀ sárákùnrin náà arákùnrin yìí dráìbà ni ìmọ̀ wakọ̀ káàkiri ìmọ̀ wakọ̀ ọmọ wakọ̀ tíráàbù káàkiri wọ́n láwọn wá jókòó ń jọ kan ní gáràjì àwọn aṣọ pé àà ṣé báwọn ti máa bá òsì yìí lọ náà nì pé àwọn òrí jẹ tí wọ́n bá yín ṣiṣẹ́ kan ìpè tí wọ́n bá yín ṣiṣẹ́ yẹn <clears throat> pé owó dé ẹ̀rú bẹ̀ yìí gan náà wọ́n ní àkòsí pọ́bẹ́mẹ̀ já lọ nígbà tí wọ́n lọ wọ́n láwọn ń lọ ìlú kan lọ́nà Kogi state nílùú yẹn wà nígbà tí wọ́n dẹ́lu yìí nígbà tí wọ́n wá mọ́tò káàkiri kọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n láwọn wá lọ lè já sí ìlú kan tó jẹ́ pé àárín àpáta ni àpáta ló sọ̀rọ̀ àǹdí gbogbo ìlú yẹn nígbà tí wọ́n wá débẹ̀ wọ́n wá bá ilé méjì péré náà bá ń bẹ̀ ilé àkọ́kọ́ ẹni tó mú wọn débẹ̀ ó wá sọ fún ọ pé sẹ́yìn ilé àkọ́kọ́ ọ̀hún ibẹ̀ lẹ́ẹ̀tì lọ lè dúnadúrà gbogbo tẹ́ bá ṣe irú eléyìí tẹ́ bá fẹ́ ṣe tó bá wù yín tẹ́ bá fẹ́ ṣe inú àwọn oògùn owó tí wọ́n ṣe fún yín ibẹ̀ lẹ́ẹ̀tì lọ lè dúnadúrà sẹ́yìn ilé ẹlẹ́ẹ̀kejì wọn tẹ́ bá ti àgé ìtàn ibẹ̀ ni wọ́n ti lọ lè bá yín parí tẹ́ ọ̀dà kò sí yọnu ẹ máa lọ lẹ́yìn kọ̀ọ̀kan ni ẹni yìí ẹni tí nalẹ́ ti ọ̀rọ̀ yìí ó ní nígbà tó ń wá ó lóun wọlé òun bá bàbá òun nulẹ̀ bàbá gba bàbá gbó báyìí bàbá wa ní tọ̀ ipe yìí táwọn èwo ló fẹ́ mbẹ́ nínú àwọn ògùn táwọn fẹ́ ṣe fún yìí wọ́n wá ní bàbá ẹ dákun tóun fẹ́ tóun ó lóun ò fẹ́ èyí tí ó ní nǹkan èèyàn nú òun ò fẹ́ owó tí ó ní nǹkan ẹ̀yà rẹ̀ èèyàn nú wọ́n ní bóun ṣe sọ́ tábàyí dé bàbá wọn bá rẹ́rìn-ín ó rẹ́rìn-ín débi pé bàbá wọn ti yíra ìrìn ẹni tí ń ta tìlú báyìí òun wá ń wo ẹ̀rú wá ń bá wọn pé à ah, kí láà tẹ́lẹ̀ àbá wa ní hàn ó máa gbọ́ ògùn owó ní bẹ láyé tí ò ní nǹkan èèyàn nú àbá wọn ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ògùn owó kan wá ń bẹ tó ṣe tí ò wá ní sí nǹkan ìyá rẹ̀ èèyàn nú wọ́n ní bàbá wa tọ́ka sí pé wo àwọn gálọ́nù tí wọ́n kó kalẹ̀ wọ́n ní five litres náà kó kalẹ̀ ó ní sọ láwọn gálọ́nù bó ti wà wọn ó lóun bá wò ó sáré pé tó wà nù rẹ̀ pọ́n ó ní ẹ̀jẹ̀ èèyàn ní bẹ́ẹ̀ bó ti wà wọn ẹ̀jìnlẹ̀ tó wá wà mẹ́ yìí àkàrà àkàrà tẹ́ ẹni táwọn èèyàn ń jẹ ní ìtàn fún yàn jẹ ẹ̀jẹ̀ yẹn wọn làá fi ń dín àkàrà táwọn fún àwọn èèyàn jẹ wọn lẹ́ni náà ní àkàrà táwọn ń sọ yìí àkàrà tí ò ju bí róbó báyìí lọ bí ọmọ ká kéékèèké báyìí lọ ni ẹni tó máa wá fẹ́ sóògùn owó fún wọn wá gbé àkàrà fún yóò wá máa jẹ iye tó bá ti wá jẹ òun náà ni iye ọdún tí ó fi lo owó rẹ̀ òun náà ni ọdún tí ó fi tó owó tí ó fi ṣe kí ni tí ó fi sẹ́dà fún un lọ́dún bá ti pé ó parí gbèsè ayé rẹ̀ nù ó ní bàbá wọn ti sọ báyìí ah arákùnrin òní ọkàn àyà ń lágara pé ee òun wá sọ pé arákùnrin ṣe tóun bá ṣe ń kọ́ àbáwọn ni àkóso kàkà tóun bá se ó lè máa lọ olómọ̀ ṣe dìde nù wọn lárákùnrin yẹn nígbà tóun dìde olóhùn tiẹ̀ mọ̀ bẹ́sẹ̀ méjì lòún gbé lẹ́ẹ̀kan náà ni bẹ́sẹ̀ yọkọ̀ọ̀kan lòún gbé ni tóun fi débi mọ́tò olóhùn tó gbọ́tò báyìí dé òun lọ sọ ríkọ́ síbi tí a rìn ní olóhùn bá dérí kodò tẹ́gbọ́n wọ́n sì pọ̀ sájọ lọ yóò sáré sí àwọn yòókù náà àwọn náà dé ó lẹ́nìkan dé ẹnìkan dé náà táwọn jọ lọ ó níbẹ̀ nìhun ti dé báyìí dé ilé tó dé ni ó wá dé àwọn dé pẹ̀lú ẹ̀rín ni wọ́n bèèrè lọ́wọ́ àwọn pé á ah, bó ní èwo lẹ̀ yìí ṣe wọ́n láwọn òṣèlú fún ẹlẹ́sì kankan ó ní mọ́tò pé wọ́n bá wọ ọdún mọ́tò nù àwọn bá pe ẹni tó mú àwọn ọmọ náà torí ọ̀nà ìbẹ̀rù ṣe mọ́ wọ́n bá pe ẹni tó mú ọmọ náà wọ́n bá di kó mú wọn já náà ó ní báwọn ṣe ń lọ nù ó láwọn ń lọ pàtó àwọn débi táwọn ti máa ń jẹun àwọn jẹun àwọn láti máa àwọn ti máa ń jẹun ó nígbà táwọn débi táwọn ti máa ń jẹun pé káwọn pàṣẹ báyìí ó láwọn tí àwọn olóúnjẹ tán wá pàdé àwọn àwọn náà bẹ̀rẹ̀ sí gbóòórùn pé ah, kí ni ṣẹlẹ̀ kí ni rùn báyìí pé àṣé ẹni tó ẹni ẹlẹ́ẹ̀kẹ́ ìdí rẹ̀ tó lọ bọ́ sẹ́yìn sí ìdí tó lọ kéré bọ́lẹ̀ síbẹ̀ wọ́n ní ẹnìyẹn ó ti yàgbẹ́ sára yánnayànna látara bẹ́rù ṣe bá kí o tiẹ̀ mọ nǹkan ẹ́ aburú aburú lélẹ́yìí wọ́n ní bó ṣe bọ́ lẹ́nu ọba lọ lè wẹ̀ ọba lọ lè wẹ̀ wọ́n ní kọ́dà aṣọ rẹ̀ kò lè wọ̀ wálé yọ̀hún aṣọ tó wá sọ aṣọ lọ́dọ̀ àwọn dáìbà ó níbi tí ń lọ bí ọ̀rọ̀ tí ń sọ yìí ó níbi pé kò sí oògùn owó àbókù kan tí wọ́n ṣe fún yàn tí ò ní ní àkóbá tálìjẹ̀ ní òbí ṣe fún yín kò sí wọ́n nígbà táwọn wá lọ táwọn wá délé wọ́n ní arákùnrin náà wá ní tọ́ láti ẹnu tòní pé ìwọ̀n bá tọ́nà bá lóun máa rí jẹ kí wọ́n máa rí múnú pèsè ayé òun fún sàmọ́ sẹ̀mí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ yá òun wá wà lákàtí má ẹnìyẹn wá bẹ̀ sí ìgbésí ayé ẹni tí ń sọ yìí ti bẹ láyé dì sí àgbẹ̀ ni tí ń dáko ó ní nígbà wá dijọ́ kan lẹ́yìn bí àìmọye lẹ́yìn táìmù tí ń sọ yìí táìmù bíi two thousand two thousand and three bíi two thousand and three kan ni ó ti pẹ́ ìgbà yẹn ó ní lẹ́yìn bíi ọdún mẹ́wàá sígbà ọ̀hún ó lóun wá ń ni ni báyìí ó ní bóun ṣe rí mọ́tò kan mọ́tò tí wọ́n ń fi gíláàsì rẹ̀ gbogbo wọ́n wò pé àtàlò ah, ń mọ̀ rí tí ń pè wọn ó nígbà tó wọ́n yọjú ọba ìdé ọba di ìkanú àwọn táwọn ìjọ lọ ń gbà wọn olóhun rí nínú mọ́tò tó ti tóbi tó ti jẹun yóò tó ti dé pọ̀m̀bè ọlọ́ba kí wọn pé ah ọ̀rẹ́ bò ní ah, òun tàn sáà kí wọn ah, á ń wo mọ́tò òun tó tún mọ́tò wò pé ah ọ̀rẹ́ táwọn jọ ń ṣe kíníkà sí ìgbà kan báyìí ọba ni àtàwọnú mọ́tò olùbá wọnú mọ́tò ọlọ́ba gbé òun ó gbé òun lọ ó gbé òun lọ bìkan tí ń kọ́lé kan sí olóhùn débi tí ń kọ́lé yìí sí ibi tó fa ilé yìí dé tó kọ́ pẹ̀tẹ́sì ń lọ ó kọ́ lọ jàrá lálágbé tàbí tó déèsè méjì déèsè mẹ́ta ní fúláàtì oríṣiríṣi tí wọ́n kọ́ ilé tí wọ́n ń ń bẹ̀ kítakíta olóhùn sáà ń wò náà ni onígbà táwọn wá kó mẹ́tàn ó wá ní ọ̀rẹ́ sájà jòkó ká sọ̀rọ̀ olówó <laughs> ọ̀rọ̀ àkàrà ajọ́ kìíní àná ibi tó yọrí sí bóun ni o bóò ló ti wá ṣẹlẹ̀ bóò ló ti ṣẹlẹ̀ fún ọ ó ní bó ti ṣẹlẹ̀ fóun ó lóun kàn wà ní gáràjì ìjọ kan ní táwọn sùn pé táwọn kan sùn pé àwọn òrérò táwọn lè dérò ó ní bẹ́nìkan ṣe dénú ó bá ní ẹlẹ́kùn àwọn nídìí ẹnìkan tí ó bá tí ó bá kẹrù láti ibìkan síbì kan ó ní bóun ṣe dìde pétọ̀ òun ti tán àwọn ó kẹrù ó ní wọ́n wá sọ fáwọn pétọ̀ ibi tẹ́sí wọ́n á máa wọn débì kan wọ́n ní bí ilẹ̀tì máa kẹ́rù bí warehouse bí ilẹ̀tì máa kẹ́rù wọ́n sì kọ́ wọ́n sì sọ bí táwọn máa kó lọ wọ́n máa wọn débẹ̀ tó wọ́n máa kó lọ. ó wá ní tó tẹ̀lé ni pé owó yín tá a máa san fún yín a máa san sínú àkáǹtì yín ni ẹ fún alákàtì nàmbà yín ó náà wò lákàtì nàmbà padà tó bá alákàtì nàmbà a bá owó fún àkáǹtì nàmbà a bá owó fún bank account tí ó ní àkáǹtì nàmbà ó náà bá gba gbogbo details lọ́wọ́ wọ́n sì dé padà wọ́n kó wọ́n kó gbogbo àwọn pàtíkúláàsì fóun báńkì ní gbogbo ẹbí ni wọ́n kó léwu lọ́wọ́ wọ́n wá sọ fóun pé táìmù báyìí òun náà ló bẹ̀rẹ̀ sí máa lọ lè kó ọjà òun tó sì máa kó lọ bí ta ni ó kó lọ alákùnrin nígbà tó dìgbà tí wọ́n lówó máa lọ lè kọjá tó ń dé bẹ́ẹ̀ tọ̀ wọ́n ní kò wá kó ọjà báyìí báyìí báyìí báyìí dípò òun tẹ̀ tún lóbi tán ní káwọn jẹ́ ọjà sí kóun lọ bẹ̀ wo òun débẹ̀ wọ́n ní ọjà tó yẹ kán supply àwọn bíi tó kán kó wa wọ́n ti kó gbẹ̀ wá àwọn àwọn òwe irú wàhálà wo wá lélẹ́yìn tí kó ohun wàhálà báyìí ó ní bó ṣe di pé òun bá lọ lẹ́nu pétọ̀ ajẹ́ pé owó wọ̀mọ́nù arákùnrin ní òun wá wà bẹ́ẹ̀ ó wá àkóhùn kọjá lọ síbi kan sáńtẹ̀ tó ń kó àwọn páálí kan lóhùn lọ́wọ́ ẹni tí ó kàwé ni o gbogbo àwọn ètò kún lóhùn lọ́wọ́ kóhùn jẹ ìyẹ́wò bó ṣe mú kó kíní ẹ̀ ó bá kó lọ báǹkì pétọ̀ ẹ dákun kábàáhùn wo kábàáhùn yẹ kíní ìwò wọ́n nígbà tí ó wò báyìí dé ó ní wọ́n bá bá one hundred and kíní kan mílíọ̀n nínú àkáǹtì rẹ̀ one hundred and kíní kan mílíọ̀n náírà nínú àkáǹtì wọ́n bá sọ fún òun pétọ̀ báláǹsì yìí nì òun náà bá ní ẹ bá ń tún ẹ bá ń tún wò dáadáa báláǹsì òun kẹ̀ wọ́n ní balance yìí náà nù wọ́n tó tún wò wọ́n ní balance òun ó wá ní tọ̀ ọ̀rẹ́ ó ní bí ọ̀rọ̀ owó ti bẹ̀rẹ̀ nu ó ní àwọn bóun ti ń sọ fún ọ yìí ó ní láti gba àwọn òdòní olónìí ó ní ọdún àkọ́kọ́ òun òun náà lòun ti gbádùn ayé òun mà ọdún àkọ́kọ́ ó wá sàlàyé fọ́ọ̀rẹ́ rẹ̀ pé ó ní bó ṣe rí ìwùn yìí àkàrà ọjọ́ kìíní àná òun ó ní àkàrà mẹ́tàlá péré lòun rí jẹ àkàrà mẹ́tàlá <laughs> ẹ́ àkàrà tààtì péré òun náà lòun ní jẹ ó ní láti ìgbà tó wọ́n á ń sọ fún ọ yìí ó ní ọjọ́ àkọ́kọ́ òun náà ni òun gbádùn mọ́ nínú gbèsè ayé òun pé láti ìgbà òun kò sí gbádùn mọ́ ó lóun wá béè lọ́wọ́ rẹ̀ pé tọ̀ ọmọ rẹ̀ ń kọ́ ọmọ ń kọ́ ìyàwó ń kọ́ onígbà táwọn ilé àwọn gbẹ̀yìn ó ló ti bímọ ọyọ̀ kan gbà wọn ó wá ní ẹ̀ ipe ọmọ tó ń béèrè yìí onígbà táwọn nígbà tó wó dé tó ń tẹ̀sẹ̀ gbìyànjú pé kọ́mọ̀ yìí náà kàwé kó lọ lè kàwé ní èbó ó bá lọ lé èbó ó lè kàwé ó lọ́sàn-án kan òru ni wọ́n pè wọn ni wọ́n ní ọmọ àwọn kú ní èbó tó wò tiẹ̀ fojú kàn án tó kú rẹ̀ àtayé rẹ̀ owó orí kankan bẹ́ẹ̀ ó wá ní sọ ọmọ tó ń tún wá bí tó tún jọ mẹ́lẹ́ẹ̀kejì tó ń tún ní ó ní mọ́tò tó rí táwọn jọ wà mẹ́lẹ́ẹ̀kan ó ní tó wáyé fóun bá sí òun gbọ́dọ̀ sílẹ̀kùn mọ́tò òun ni ọlọ́mọ ń bẹ lẹ́yìn pé láti àgòsí táwọn ògbédé kò gbádùn ọmọ ti ya wèrè pèpè tóun bá sílẹ̀kùnlẹ̀ fún un níbẹ̀ wọn bá wọn nìkì ó ní gbogbo ọbẹ̀ ó ní ó máa dàrú gbogbo ẹ̀ ní ó máa dàrú ó ní bẹ lẹ́yìn ọkọ ìyàwó wa ń kọ́ ó ní ẹ̀ ó ní kò síyàwó kankan níyàwó náà ti lọ ó ní bó ṣe rí ìwọ̀n yìí òun kàn gbé gbèsè ayé òun kàn wà bẹ́ẹ̀ ni ó ní tó wá burú jù inú gbèsè ayé ti ń gbé òun náà ni pé ó ní láti gbà yẹn dìsín báyìí tó ń bá sùn lójú oorun tó ń sùn lọ òun kàn rí pé kíní kankan jíun pẹ́pẹ́pẹ́ báyìí ni tọ̀ ó yọdún báyìí tó lò yóò wà máa ra létí bí kíná korúkọ rẹ̀ bí yóò máa jí yóò jí pẹ́pẹ́pẹ́ sọ yọjọ́ báyìí tó lò yọjọ́ báyìí tó lò yẹn wá ẹni tá à ń sọ yìí

wọn ló ṣẹlẹ̀ sẹ́rì kan tó yẹ pé jẹ́jẹ́ ní ti ń jẹ ní ti ń mu nígbà tó wá ṣe tẹ́ tó lòun fẹ́ sógun owó eléyìí wo tiẹ̀ wá subhanallah tẹ́lá àwọn tá a ní wọ́n tá a pẹ̀lú àwọn oníjàlábí wọn eríṣiríṣi ni wọ́n àwọn kan bẹ tó yẹ pé wọ́n ní oògùn owó lóòótọ́ tí wọ́n ṣe pẹ̀lú ṣètọ́nù tó yẹ pé tó bá ti rẹ́dì láti fi àlìkíámà rẹ lẹ̀ tí ò ní wúlò fún ọmọ àwọn rẹ́dì tí wọ́n bọ̀ ṣe bọ̀tà àwọn kan bẹ tó jẹ́ pé o lóògùn owó tí wọ́n ṣe fún ọ wọ́n kàn fẹ́ gbá ọ ni ẹ̀sẹ̀ báwọn sì ẹnu ara àwọn ara wọn náà láti gbọ́ wọn láwọn yíhun àwọn náà ń pè ní kíni àwọn náà ń pè ní yahoo plus so àwọn eléyìí ní ti báyìí wọ́n jára bí náà ni wọ́n o wọn ò lóògùn kankan ti wọn àmọ́ pọlọ ni wọ́n máa lò tí wọ́n fi ṣe kíni tí wọ́n máa fi gba owó lọ́wọ́ àwọn èèyàn wọn láwọn arákùnrin yìí àwọn ọ̀rẹ́ méjì wọn ni wọ́n àtàwọn adọ́dọ̀ ẹni tí ó sọ fún wa pé tó ṣẹlẹ̀ ni pé ẹ lọ lè wá iye owó báyìí wá ó ti sọ iye owó fún wa lówó tó pọ̀ wọ́n dà nù tá a gbọ́ ni pé inú owó tí wọ́n inú láti bá rí owó yìí ó ní uncompleted building tí ẹni bẹ́ẹ̀ tó ní ti ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ ọ̀nà aláàlú ni ọ̀nà aráàmù nílé ìsà ń bá lọ tọ̀ wọ́n ní látara bẹ́ẹ̀ ó tà á kó sáà fi ṣe kíni pé àá kan tó jù bá lọ ọwọ́ <laughs> alọ̀ lè kó owó yìí wọ́n wá yóò kà kó sí kà wá yóò kà kó sí wá inú pósí tó sì kàwá yìí yóò sunu pósí òun fún ó ní ọjọ́ tó fi sunu pósí yẹn tọ́n bá wá parí iṣẹ́ ìsan owó ìbìnà ó rẹ́dì láti tẹ́ o nígbà tí ò ní nǹkan ìyanu àbí gẹ́gẹ́ bí làákàì gẹ́gẹ́ bí àìnílàákàì ó ní kò ní nǹkan ìyanu àmọ́ sunu pósí ẹ̀ ẹ̀lákùn láì sí ìkú ó sunu pósí wọ́n lọ́wọ́ àyẹ̀mí tinú pósí tán àwọn ni kó lọ kó owó yẹn wá nígbà tó wá kó owó wọ́n wá kó owó yẹn wá da owó yẹn sínú pósí so tí wàá lókù àbá tí ó bá sògùn bàbá yahoo plus ó wá sọ pé tọ̀ ìtọ́kà ní ti ni pé ó wà lọ lè wá ọmọ tuntun wá ó lọ lè wá ọmọ tuntun wá pé tó bá lọ lè wá ọmọ tuntun yìí wá á wà dú ọmọ òun tá a bá dúwó ẹ̀ á wà da ẹ̀jẹ̀ rẹ̀ síbi owó yẹn tó bá ti ẹ̀jẹ̀ rẹ̀ síbi owó nísìnyí náà ó ní kó sí àwọn ó tu kó sí yẹ padà ẹ̀sìn ó wà gbé ó kó pákó rẹ̀ lọ́lé ẹ lọ́lé tún kan lé káwọn bá rí pé káràdùgbò wọn bá rí pé ìpínlẹ̀ tí kó síta ló tún kú yóò wá kó pákó lọ́lé yóò wà lọ́lé tún kan nínú ilé yóò wá kó owó yẹn síbẹ̀ yóò wá dú ẹ̀jẹ̀ ọmọ tuntun yóò wá fi síbẹ̀ yóò fi sí tó bá ti dé iṣẹ́ ti parí nù owó dé wọ́n ní bóyá sọ́bà ìdé yìí bá ní à ẹ̀ sọ fún pé nǹkan

<laughs> sẹ́yìn pọ́nà ti kú sí méjì mọ́ lọ́wọ́ bó láwa ṣe báyìí sẹ́yìn wà lọ lè wá èèyàn wá ni sẹ́mi rè òsì gbé sẹ́yìn wà lọ lè kówó ní sí ìmọ̀ tí ó ṣẹlẹ̀ sí mi ó bá gbà fọlọ́ ẹ wò nídìí láti tó gbà fọlọ́ náà láwùú àbó gbatúláàsì ó gbatúláàsì bó ṣe di pé ó bá ní tọ́ kò lè kówó lọ kò lè lọ lè wá èèyàn wá ọmọ tuntun wá tí wọ́n fi bó ṣe kú bẹ́ẹ̀ nù látara bẹ́ẹ̀ ó ṣe padà sí kíni ó bá padà sí polówó bó ṣe wà ẹ̀ ó bá padà sí tó burú ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ẹwù nǹkan nìsín ẹni tí ń ṣe tọ́rọ́kọ́bọ̀ ìfi ń kọ́lé tọ́rọ́kọ́bọ̀ ń kọ́lé ó ní uncompetent bìdì nílẹ̀ tọ́rọ́kọ́bọ̀ ń jẹun pẹ̀lú ìyàwó pẹ̀lú ọmọ tọ́rọ́kọ́bọ̀ ń rán ọmọ lọ léèwé tó ó wá rò pé eléyìí sí tó tí ò sí ẹ̀wá padà nínú ìkankan so ibi tá a ti lọ òun náà ni pé àkídàtò alìsúnnàtì wal jamaa òun náà ni máa garanti ìgbésí ayé rọrùn fún yàn ní máa garanti ìfọ̀kànbalẹ̀ fún yàn ní sì máa garanti oríire ayé àti tàlìkìámọ̀ fún yàn tí yóò bá lówó lọ́wọ́ wallahi inú yóò ní máa bàjẹ́ inú yóò ní bàjẹ́ tó bá lówó lọ́wọ́ ìgbé bó bá lówó lọ́wọ́ náà tẹ́lẹ̀ náà bó bá kú ebó filẹ̀ náà

ó ní alladhina amanu walam yalbisu imanahum bizulm ulaika lahumul amn wa hum muhtadun ó láwọn tán bá nígbàgbọ́ tán nígbàgbọ́ òdodo tí gbàgbọ́ wọn dàgẹ́ bí tànẹ́bí àtàwọn sàábé rẹ̀ òun náà là ń pè ní àtidátọ̀ alìsúná wal jamaa àwọn tán bá wà lórí àkídà alìsúná wal jamaa walam yalbisu imanahum bizulm tí wọ́n wá pa ẹbọ papọ̀ mọ́ ìmánì wọn wọ́n ò fi àbòsí wọ́n fi kún ìmánì wọn wọ́n pa nǹkan kan mí papọ̀ mọ́

téèyàn ò bá rí jẹ tó bá rí mu tí má ní yóò bá ti bàjẹ́ ọkàn yóò balẹ̀ o wàláhì ọkàn yóò balẹ̀ yóò ní fọkànbalẹ̀ lẹ́yìn pé ó ní fọkànbalẹ̀ inú ẹ̀mí ara rẹ ó wà ní o níbi ìmúnisìn o wà lọ́ndẹ̀ ẹnì kankan o wà lápò ẹnì kankan ẹlòmíì bẹ lápò lápò ẹnì kan nísìnyí ó jẹ pé bẹ́ẹ̀ni bá kọ̀ máa ń yẹ nígbà yìí ńlọnù tẹ́lòmíì bá ń wá nǹkan wọ́n ní àà ah, mo mọ mo mọ ẹni tí ẹ bá lọ lè rí tó bá ti sọ fún nísìnyí náà ni ó ṣe ah tẹ́ bá ti dọ́dọ̀ àfa alágbájá tẹ́ bá ti dọ́dọ̀ àfa alágbájá tó bá ti lọ tó bá ti sọ fún báyìí lẹ́ẹ̀kan náà ni ó ṣe tẹ́ bá sì lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó rí kí ló fà á nítorí pé ń bẹ inú àpò rẹ̀ ń bẹ inú àpò rẹ̀ látara pé kí ni látara pé ó ti ní nǹkan kan tí wọ́n ti jọ di papọ̀ ó ti rí pé ẹni òun ní ipa àkàndín orí ipa àkàndín kó nínú ìgbésí ayé òun ipe a ah, bóun ṣe ń rí jẹ bóun ṣe ń rí mu ọwọ́ rẹ̀ ló wà tabala dọ́dọ̀ wọn mánìkì àní ní fọkànbalẹ̀ má tabala dọ́dọ̀ wọn mánìkì dúkìá ó máa dínkù tabala dọ́dọ̀ wọn mánìkì kọ́dà ìlú mi mọ̀rò pé ó lè sàǹfààní mọ́tì láyé má tó bá dọ́dọ̀ eléyìí lálẹ́ nítorí pé kíni nítorí pé kò sí tó fẹsẹ̀ nílẹ̀ ẹnìkan sọ fún ẹnìkan fún kan ó ní ẹ̀yà mẹ́rin bá tẹ̀ lóhùn sàtìyín gan àyè mà bóyá ó jẹ́ ẹ́ mẹ́rin bá sàtìyín bí ò bá mú yín ẹni ẹ̀dì àwọn àdìkárù ẹ̀dì báwọn nìsín ẹ̀dì tí àwọn ìsọ́tà nàbí sallallahu alaihi wasallam tó dé àmọ́ fi wá sọ bó bá tó wá mú yín náà ẹni ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ̀dì báwọn nìsín <laughs> sẹ́yìn pé àwọn èèyàn ní fún àwọn èèyàn láyọ̀ yọ tó bá ti nǹkan ṣẹlẹ̀ sí ọjọ́ wọn náà lọ lè sí mẹ́rin kan yá alágbájá ní ṣe é sí mi tó pé bó ṣe sí mọ́ àwọn oníṣìí àwọn kan bẹ́ẹ̀ tó gbé látara bó ṣe ti máa ń àwọn kó ti máa rí nídìí pé ẹ́ alágbára ni wọ́n lọ àwọn kan mọ̀ lọ lè sábà ìpè àdákùn mo fẹ́ bẹ́ẹ̀ bá ti fẹ́mi náà ní sẹ́kan ni nígbà tó ti máa fẹ́ kó bá ti kí kílá rẹ̀ fún gbogbo wọn ni pé n tó ṣẹlẹ̀ sí mi yìí ọlọ́run ló fi ṣe mí ẹ̀dì bá rí kọ́lá kó máa sọ fún ọ pé èmi mo fi jẹ́ ọ̀sọ̀ fún kọ́ ò lágbára ń ṣèwọ náà náà ti ń dààmú rẹ̀ fúnra rẹ̀ gan tí wọn náà ló fi ń ṣe ara ni àbáwọn kan bẹ tó tó jù wọn náà lọ fi ń ṣe ọ́ so tí alùsùnà bá ti ní téèyàn bá ti ní àgbọ́yé yẹn tó ládìí ọkàn yẹn ẹ̀rù òní máa bọ́ láíláí ìpé ah, àbàbá kan bẹ tó jẹ́ pé òun níjó ráyé gbé ẹ́n òun ní fẹ́ ṣe dáadáa kó tó máa dánwọ́bò ẹlòmí ò lè jẹ nǹkan kò lè jẹ nǹkan gidi sínú ara rẹ̀ nítorí pé ń bẹ̀rù àwọn èèyàn ẹlòmí ò lè wọṣọ gidi sọ́rùn wàláì kéde kó ráyé sá kéde kó ó ń ṣe zúdù àmọ́ á ah, hmm, kó tó di pé àwọn ṣe gbórúkọ báwọn olùtàbá kókó family house o ẹ wá ní ti ń tara rẹ̀ kó tó di pé a máa lo a lè máa lo nǹkan báwọn washing machine àà ní tìlà washing machine nìsín kó tó di pé ara ó taba kókó family house nítorí nísìn wọ́n máa wò pé tọ̀ nísìn wọ́n máa ran júmọ̀ yẹn yìí nísìn làwọn ìyá wọn máa rò pé bóyá ó ti dáa fún yẹn yìí tí wàá di pé wọ́n adẹ́miyàn lógbòdò wàláhì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáadáa táwọn èèyàn ń ṣe é tó yẹ pé yóò sì máa fi bí para rẹ̀ yóò máa fìyà jẹra rẹ̀ nítorí pé kíni nítorí pé ń bẹ̀rù tí ó exist nítorí pé ń bẹ̀rù òjijì ara rẹ̀ ẹni tí máa ń bẹ̀rù di ara rẹ̀ sẹ́wọ̀n pé ẹ̀rù ní ọ̀nà ó fẹ́ pa lórí pé òlé sábó gìgì rẹ òun sábà bí wọ́n bá sábà yóò máa tẹ̀lé ọ náà ni ah wọ́n lé mi wọ́n lé mi ògìgì rẹ ní ti lé ọ kò síbi tó wọ́n bá sáwọn yàrá tó tilẹ̀ kó wẹ̀yìn báyìí ó tún rí ni ọ̀nà bó ló gbà wọlé ah ó ti tẹ̀lé ọ náà ni ibi ẹni tí máa ń sá fún gbogbo orúkọ báwọn káàkiri bí ẹni tí ń ṣe kíni ni ògìgì rẹ wá ń dààmú rẹ tá a bá ti Allah subhanahu wa ta'ala tó Allah subhanahu wa ta'ala tó fi kúrò níbi gbogbo aburú gbogbo àwọn àzá tánàbí kọ́ wa tó ní ká máa ń ṣe láwọn àsìkò kọ̀ọ̀kan tó ń ṣe eléyìí òun náà ni ó máa jẹ́ odi ìsọ fún ọ yóò máa sọ kúrò níbi aburú kọ́nà báwọn aláburú bá pètè pèrò lóòótọ́ páwọn fẹ́ pa aburú sí ọ ìsọ yìí Allah subhanahu wa ta'ala máa fi sọ tàbí subhanahu wa ta'ala bá wá fi sọ rẹ̀ sọ tó bá wù ń gbà míì ó lè fẹ́ subhanahu wa ta'ala máa ń tòun tí mò ń ṣe gba àwọn tó yẹ kó máa ṣe òun lóòótọ́ yóò wá ṣe àwọn àdánwò kan ọ láti pé kíni láti fi tẹ́sì ẹ wò pé àwọn àkáàrù tó ń ṣe yìí ṣé àkáàrù yẹn o gbọ́ lóòótọ́ àbúrúbá ṣẹlẹ̀ síyàn o wá ó sáà ń ṣẹlẹ̀ sí mi náà ni wá káàkiri ń ṣẹlẹ̀ sí mi náà o lọ rọra ìdí ó kàn òun náà ni pé tánú tẹ̀ máa sọ sí ọlọ́kàn ìpé àbí àbí àbọ̀dọ̀ bàbá tán ní ká lọ àbí ká lọ lè ṣe é wò ni tó gbogbo orí eléyìí àdánwò ni tí Allah subhanahu wa ta'ala máa fi dámú mi níwò wípé tó dúó lórí ìmánì rẹ ni àbó lọ lè ṣe nǹkan míì kí ó ba ìmánì rẹ jẹ́ Allah subhanahu wa ta'ala sọ fún wa inú al-Qur'an ọba àlekè ọlá sọ pé alif ahasiba nasu an yutraku amanna wa la yuftanun ó ní ahasiba an tí àwọn èèyàn ó máa nírò tí wọ́n máa lérò lọ́kàn ara wọn ayẹkúlù àmànà pé káwọn máa sọ lẹ́nu pé a nígbàgbọ́ ayétọ́lákú ayẹkúlù àmànà pé káwá fi àwọn ẹlẹ̀ káwọn kan máa sọ pé a nígbàgbọ́ a a nígbàgbọ́ agbọ́lọ́gbọ́ agbàgbé tó bá ṣe wá ọlọ́run ló mú wá tẹ̀gbọ́rọ̀ ẹnu nu àdìgbà gbogbo tó bá ṣe wá ọlọ́run ọba àlekè ọlá níṣẹ́ ẹ̀rù pé àkàn fi yín kalẹ̀ ẹ̀kàn máa sọ pé anígbàgbọ́ anígbàgbọ́ wahum la yuftanun àwa ní dan ìwò rárá àní chẹ́ẹ̀kì nígbàgbọ́ yẹn wò ebi wọ́n chẹ́ẹ̀kì ìgbàgbọ́ ànábì sallallahu alaihi wasallam Allah subhanahu wa ta'ala nínú tó fi chẹ́ẹ̀kì ìgbàgbọ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam gbogbo ọmọ tá ànábì bí pátápátá lójú ayé ànábì náà ni gbogbo wọn fi kú àfẹyọ kan ṣoṣo àfi Fátímà nìkan

ní táwọn kèfèrí náà tí wọ́n máa ní lọ́kànnù sanabi sallallahu alayhi wa sallam wa torí ẹ̀ ó wá fi islam lẹ̀ ó wá ní sọ ọmọ mi ó bá mọ́kú má kí n bá rí àrólé kí n bá rágbẹ́ ìtẹ́yìnde ó jẹ́ kí n lọ lè máa ṣe tí wọ́n ní ká máa ṣe gbogbo eléyìí ní báyẹ̀ kọ́ ló jẹ́ fún alátara anabi sallallahu alayhi wa sallam pé látara bẹ́ẹ̀ gbogbo àdáwò tí Allah subhanahu wa ta'ala fi fa anabi kò ṣe é mọ́ ní anabi sallallahu alayhi wa báyìí àdáwò tààrà ọmọ nu Allah subhanahu wa ta'ala sàdẹ́wò fún anabi sallallahu alayhi wa sallam nínú tẹ̀mí ayé nínú gbèsè ayé nínú jíjẹ nínú mímu débi pé ń gbà mí oṣù kan oṣù méjì anabi sallallahu alayhi wa sallam àtìyàwó rẹ̀ aisha radiyallahu anha kò ní nìkan wọn ò ní nìkan kan tí wọ́n jẹ lé aisha aláwọn ò ní nìkan táwọn jẹ lé débi pé pé èéfì náà ò ní rú báyìí lé ànábì sallallahu alaihi wasallam fóṣù kan àbóṣù méjì ládàá òkọ lélẹ́yìn ṣẹbọ́n òní bí irú àdánwò òun náà ní dààmú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn táwọn èèyàn ó fi sọ fún un pé á ah, ẹ fi kún ní ẹ̀ṣẹ̀ yín ìta ah, ẹ jẹ́ mú yín lọ́bì kan ẹ lọ lè bá àfa alágbájá ẹ lọ lè bẹ́ni báyìí ẹ lọ́bi báyìí ni ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdánwò Allah subhanahu wa ta'ala ṣe àdánwò fún anabi sallallahu alayhi wa sallam níbi àlàáfíà ó ṣe àdánwò fún anabi sallallahu alayhi wa sallam níbi àlàáfíà ibi káwọn aláburú ó ṣàfihàn kó sì múyàn á ah, nígbà tí mo ti wá jẹ́ alùsùn náà wal jama'a kí n ti ń ṣe àǹkáàbù ẹ wá bọ́ síta pé kò sí ní jóògùn wọ́n dàbí gbogbo yín bá sàtí mi ẹ má lè dẹ́mi wò kò lè ràn mí irọ́ ní jẹ́bẹ̀ o ẹ ti bá wọn nísìn yìí tó bá àwọn aláburú tán bá sàtí yàn tó bá wù Allah subhanahu wa ta'ala ó lè fẹ́ fi tẹ́sí ìmánì rẹ̀ wò kó ràn wọ́n tó bá wá ràn ọ̀hún á wà á wúwo pé báyàwó náà máa wá sọ pé á àwọn alágbájá ni wọ́n dá ọjọ́ fún mi àwọn alágbájá àwọn ni wọ́n sàdí mi báyàwó wá jáde lẹ́nu tiẹ̀ náà àbí sábà wá sọ báyàwó náà wà gbàgbọ́ yìí tá fi dẹ́ òwò náà àdáwò la fi ṣe fún ọ nítorí pé anabi sallallahu alayhi wa anabi sallallahu alayhi wa sallam tí wọ́n rán sí wa àrùn àdánwò yìí Allah subhanahu wa ta'ala ṣe fún táwọn kèfèrí Mẹ́kà kóra wọn jọ wọ́n sì sàṣà nàbì sallallahu alaihi wasallam wọ́n sàṣà nàbì ìgbà tán wọ́n sàṣà nàbì sallallahu alaihi wasallam yìí àṣàṣì ìfihàn nàbì ẹ̀wù gabawọn àṣàṣì sáṣẹ sáà nàbì sallallahu alaihi wasallam ó ń ra nàbì débi pé ànàbì ò gbádùn àṣàṣì yẹn ra nàbì sallallahu alaihi wasallam kò gbádùn ara rẹ̀ ànábì ò gbádùn ara rẹ̀ àgbà míì wà tó jẹ́ pé ànábì ò ní nǹkan tá ànábì ò ṣe yóò sì máa dàgbà tá ànábì ṣe ní àṣà yìí sánsà ànábì sallallahu alaihi wasallam kó tó di pé Allah subhanahu wa ta'ala tí ànábì wá ṣe tí Allah subhanahu wa ta'ala wá ṣe ànábì wá Allah subhanahu wa ta'ala wá tú àṣírí ó wá tú àṣírí fún ànábì sallallahu alaihi wasallam òun náà ni pé irun eré rẹ ni wọ́n lò kí wọ́n wá lọ lè wé papọ̀ mọ́ àwọn kankan wọ́n wá lọ lè jù sí kànga tí wọ́n lò máa ẹ̀ndà àbáláyé wọ́n tó àṣírí fún ànábì sallallahu alaihi wasallam ìgbà tó wọ́n tó wasallam ni ànábì wá ṣe kí ló ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala wá al-mu'awwidhatan kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas Allah subhanahu wa ta'ala wá sọ kalẹ̀ fún so òun náà ni Allah subhanahu wa ta'ala wá fi ṣe ìwòsàn fún ànábì sallallahu alayhi wa so eléyìí nìsín látara bẹ́ẹ̀ á rí pé àdánwò tẹ̀lẹ̀ sí ànábì àdánwò tẹ̀lẹ̀ sí ànábì níbi àlàáfíà ànábì sallallahu alayhi wa sallam táwọn so a jẹ́ pé tán bá sàṣìyàn tó bá ṣe tó bá múyàn a jẹ́ pé wọ́n mú so ẹlẹ́kejì ìgbà tán wọ́n sàṣà ànábì sallallahu alayhi wa sallam yìí kí wá ní ànábì sallallahu alaihi wasallam kí wá ló fi tánà rẹ̀ kí ànábì fi ṣe ìwòsàn fúnra rẹ̀ alukur'an náà ni ọba àlekẹ́ọ́lá ọba tó jẹ́ pé tí máa ń dẹ̀yàn wò ọ̀dọ̀ yìí náà láàmà padà so ibi tí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti ń sàṣìṣe láwùjọ wa tá a wà lónìí òun náà nù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn a máa sọ pé ah, àwọn aláburú láwùjọ àwọn olójúbú pọ̀ láwùjọ wọ́n lè pọ̀ láwùjọ lóòótọ́ kèésì àkọ́kọ́ àwùjọ àwùjọ wo níjà àkọ́kọ́ ibi tí aláburú ó pọ̀ sí ibi táwọn olójúbú ó sì pọ̀ sí aláburú ń bẹ lóòótọ́ àwọn tí wọ́n ń lo àlìjànú àwọn tí wọ́n ń lo ṣayatin láti fi sa burúkú yàn wọ́n lè làlìjànú ká fi sọyàn di wèrè wọ́n lè làlìjànú ká fi pààyàn dànù wọ́n lè làlìjànú lè sọ̀rọ̀ kéèyàn má lè rìn kéèyàn má lè gbẹ́sẹ̀ àwọn àlìjẹ̀nu wọn a máa ṣe gbogbo orú aburú lóòótọ́ tá a sì rí ẹ̀rí fún láti inú alukur'an láti inú sunnah anabi sallallahu alayhi wa sallam ààrẹ ẹ̀rí fún lóòótọ́ so a jẹ́ pé àti wá àtàwá àtẹ̀yìn gbogbo aná lájọ gbà pé kí ni pé àwọn aláburú ń bẹ lóòótọ́ ẹni tí ó bá sunnah anabi sallallahu alayhi wa sallam òun ni ó máa sọ pé kò sí ti ń jẹ́ oògùn ìtí ń jógun bẹ àmógùn dáa ẹtì bá mi ti ìdí ń jẹ́ ògùn bẹ àmọ́ ògùn ẹbọ ni ṣírkù ni ìdí ń jẹ́ ògùn bẹ àmọ́ tí ó dáa ni tí mùsùlùmí ò máa ṣe so àjọ pàdé mi pé gbogbo wa gbà pé ògùn bẹ ìdí ń jẹ́ ògùn bẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la tún jọ pàdé mi pé ògùn a máa ṣiṣẹ́ lára yàn ẹ́n tán bá ṣe ògùn sí a máa ṣiṣẹ́ lára yàn tán bá lu àlìjànú tán bá ṣàṣìyàn nísìnyí pé yá ah, eré ó máa fọ́ eré lè máa fọ́ lóòótọ́ nọ́mbà sàtíyàn kí ní ó máa rún irun lè máa rún lóòtọ́ nọ́mbà sàtíyàn ipé kó yíó máa wálẹ̀ lára rẹ̀ ó lè máa ṣẹlẹ̀ lóòtọ́ ìbálìjànú náà ní bẹ́ẹ̀ díẹ̀ àjànú náà ni ó máa ṣe tó yóò fi máa wálẹ̀ tó gbogbo aná jọ gbà pé í máa ṣẹlẹ̀ síyàn àmọ́ bí wá atúnjọ fẹ́ẹ̀ gbà díẹ̀ níbi pé à kò lè ṣẹlẹ̀ síyàn káṣẹ̀ sọ fáwọn kan ò tiẹ̀ gbà pé alùsùn náà olùjàmọ́ àgbà yìí pé oògùn yóò lè ṣiṣẹ́ àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala wa ma hum bidarrina bihi min ahadin illa bi idhnillah ogun tá à ń sọ yìí kò lè ṣiṣẹ́ o kò lè ràn yẹn o kò lè dáhùn lára yẹn kò sì lè jẹ́ illa bi idhnillah àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala ìdí Allah subhanahu wa ta'ala bá bẹ́ẹ̀ fi sàdẹ́wò fún yàn yóò fún ní yọ̀ǹda pé kí kìíní yẹn tẹ̀lẹ̀ sí yàn so àmọ́ àwọn míì ń bẹ nísìnyí àwọn ń gbà yí pé ògùn lè ṣiṣẹ́ fún rẹ̀ láláì ní yọ̀ǹda kankan tó fẹ́ gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so ibẹ̀ ń la ti kó sí wàhálà láwùjọ wa so ibẹ̀ náà ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ à ń sáfà burú à ń sáfún ó pa mí à ń sáfún ó fa àìsàn ṣe mí à ń sáfún ó níjà aráyé gbé òun náà ló wá mú wa tá a fi wá sákò níbi kíni tá a sákò lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tá a wá sá lọ síbi ọ̀dọ̀ àwọn àlìjẹ̀nu a sá lọ síbi ògùn kò fi sí gbẹ́rẹ́ kò fi sí káàkiri gbogbo eré rẹ ògùn àlìjẹ̀nu ni kò fi sí gbẹ́rẹ́ káàkiri gbogbo okùn rẹ àlìjẹ̀nu ni kó ma máa fọṣẹ ìwẹ̀ lágò kan òru àlìjànú ni kó o máa wẹ̀ inú ajáde apẹ̀rẹ̀ pé kó o wá apẹ̀rẹ̀ tó jáǹdí àlìjànú ni kó gbé ní odó kó wá fọṣẹ ìwẹ̀ àlìjànú ni kó o ìwẹ̀ lódò àlìjànú ni gbogbo ẹ̀yẹ́ ni kó fi kíní yìí kó fi fọ́kọ̀ kan ni ní gbogbo àwọn yìí náà ni wọ́n ń lò ní gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé ẹni tó aburú tó aburú nígbàtí wọn náà wá fẹ́ tánra aburú ìwọ náà wá lo àlìjẹ̀nú ẹ̀ tíjọ́ díbà kankan nù ẹ́n nígbàtí wọ́n sàṣì ọdẹ rí fọ wọn wá ní ah fún ọ ní nǹkan fún ọ òun náà ni pé ó lọ wẹ ní lódò ẹ ti bá ọ nìkan ntí àlìjẹ̀nú béèrè lọ́wọ́ tí wọn náà nù pé níta ti gbà ọ lẹ̀ òun náà ni pé kí ni ó lọ ni ẹbọ ni ó ti ni ó fi lálàáfíà anabi eh, sallallahu alayhi wa sallam onítàrà bá ní ọ́nbì kan anabi kọ́ wa ní àbíká àrùtáwì ó ní gbọ́wọ́lé bẹ́ẹ̀ tẹ̀bísìnlá a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa uhadir tẹ̀bísìnlá ilẹ̀ mẹ́ta kó wá wí àdúrà yìí kó anabi ní ká wí amẹ́lòmí ò máa rò pé ẹ̀ eh, àdúrà wo ni ẹ̀sì bá orísun ẹ̀ eh, mo ti wí wí wí kò lọ ó máa wí só náà ni ẹ̀sì bá orísun mo ti wí wí kò lọ ó máa wí yàní bíbí tó ń wíwú nísìnyí òun tó ń gbalá dáná ni pé kí ni ikú òun rántí Allah subhanahu wa ta'ala so àdánwò ni ṣe pé téèyàn bá rọra tí wàá àdánwò bá ṣẹlẹ̀ síyàn yóò kó sínú nǹkan tí ò dáa nísìnyí àwọn wá gbà pé wo lè tẹ́lẹ̀ àbí pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala pẹ̀lú ayé al-Qur'an ipe àwọn tẹ́ẹ̀rí tí wọ́n ń ṣe àtàn lu àlìjẹ̀nú tí wọ́n máa ń lo wọ́n máa ń sóògùn tí wọ́n máa fi ń ya olólùfẹ́ méjì ويتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه ẹ̀wọ̀n nísìn àwọn bàbá onífìràkù ìgbà ah, onífìràkù lọ́wọ́ táwọn méjì bá fẹ́ra wọn nísìn ó lè ṣe é nísìn tó ẹgbẹ́ wọn bá ríra wọn ó fẹ́ ògùn táwọn máa fi ń sí àmọ́ra àyàn túláàsì àwọn tí wò fẹ́ràn rẹ ni wò fẹ́ràn ara wọn wọ́n wá bá wọn tí á olóhùn fẹ́ràn wọn tó bá rí mi ó bẹ̀rẹ̀ lé títọ́ sí mi la ọ̀dà àmọ́ wọ́rí wọ́n wá ṣe nǹkan kan fún un ó wá fi àlìjẹ̀nú darí ọkàn rẹ̀ lọ sí ọ̀dọ̀ ẹni òun débi pé ń wá ń wá ni ẹbọ ni nítorí pé Allah subhanahu wa ta'ala sọ fún wa nínú suratul Baqara tá à ń kà fúnra wa pé wa laqad alimu liman ishtarahu ma lahu fil akhirati min khalaq pé gbogbo ẹni tó bá lọ lè ṣe ògùn tá à ń sọ yìí ní máa lọ lè ṣe ògùn yìí pé irú ẹni bẹ́ẹ̀ náà ti mọ̀ ó náà ti lọ lè mọ̀ fúnra rẹ̀ pé tó bá dijọ́ ògbéjà rẹ̀ kìámà ó nípìn kankan tó fẹ́ gbà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tó bá di pé nǹkan tó dáa ni wọ́n wá lẹ́yìn ònípìn kankan tí yóò gbà tó bá dijọ́ ògbéjà rẹ̀ kìámà so uh, alùsùnà wal jama'a ibi tá a ti pín yà nípa pé wọ́n sàtí mi wọ́n lé mi kí wọ́n fẹ́ ṣe gbá wọ́n fẹ́ sàwó mi ibi tá a ti pín yà náà ni pé kò sí nǹkan kan tí ó tẹ̀lẹ̀ síyàn àyàfi pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala tí nǹkan bá wá kàn ọ́ gbà pé Allah subhanahu wa ta'ala lórí kàn òun ló sàdánwò rẹ̀ fún ọ tí ò bá sì kàn ọ́ gbà yí pé ìmọ̀sí rẹ̀ náà ni kò sínú kádàá pé nǹkan yẹn ó kàn ọ́ ni sọ̀tà bá tún ti wá gbà báwọn tán tẹ̀wọ̀n pé a ti pín yà báwọn nídìí alùsùnà wal jama'a tún wá gbà yí pé èyí tó bá wá kàn ọ́ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala kò wá sí n tó fi gbé kú òfúnra rẹ àbí kó padà sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala àbí kó lọ́nu alukur'an àbí kó lọ́nu sunnah nabi sallallahu alayhi ní n ta júwe fún wa ìgbé ẹsẹ̀ rúkìá ẹsẹ̀ nkàbá ẹsẹ̀ nkàbá ìta ogun kan máa ń ṣẹlẹ̀ náà ni àfàìṣẹ́ láfàìṣẹlẹ̀ ogun abẹ́ni gọ̀gọ̀ àìsí ìṣe kíní kan ni àìsí tí má fi lè rí ewé kíní à ó dáná ó tán báwọn nìsí òun ti kàákú pé kò tí ẹ̀ wáyọ̀ǹda kankan látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala so àwọn náà wá gbà pé tókùn yìí bá tún wá ṣẹlẹ̀ síyàn tán bá sàṣì ọ tó bá mú ọ ìpè ibi tó ti wá wòsàn òun náà ni kò ṣe kíni òun náà ni kò wá lọ bòmíì so iná ló fà á tó yẹ pé aburú bí wá fọ́nká láwùjọ wa àwọn ẹlòmíì wà nísìnyí àwọn jòkó wọ́n ní àwọn èyí taburúkú yẹn o agbọmọlàlà wa ẹ́n àwọn tán bá taburúkú àwọn aláàmọ̀ sí kíni àwọn aláàmọ̀ gbà wọ́n lẹ̀ àtẹ̀yìn méjèèjì lójú ayé làwọn àwọn yóò ti máa wò ó pé àwọn agbọmọlà lélẹ́yìn aláburú kankan náà lẹ́yìn méjèèjì àtẹ̀yìn tí ń fi ń kàyà àtẹ̀yìn tẹ́ ń gba ọ̀nà àlìjẹ̀nú tẹ́ fi ń wá ìdáǹdè fún kó o níbi aburú tán fi kàn án kí ló bá tẹ́ fi rí ojú ọ̀nà kúkúrú kankan

sògbóró àwọn akaba báyìí nǹkan tó burú jáì ní ẹbọ rí ó yẹ ká jìnà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà láwùjọ ní tuntun wọn mà wàláì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà láwùjọ tí wọn mà tó pé látara pé kíni látara pé àwọn náà ń ní ọlọ́run tí wọ́n máa pa fún wọn kọ́lọ́run pé àwọn ń ṣáájò náà ni ájò kọ́mọ mi ó kú ájò kọ́mọ ọmọ àmọ́ gbogbo orú ọ̀rọ̀ ọmọ tẹ́yìn bá ṣe tí ó bá ba àlìkì àmọ́ ìyànjẹ́ yẹ kéèyàn fura sí o so gbogbo orú àwọn nǹkan báyìí ó yẹ kéèyàn ó jìnà sí gbogbo à ń lọlé àwọn tí ó yẹ tí ó bá yẹ nǹkan wò pé ṣe kìíní yìí dá àbí ò dá à ń lọlé àwọn tí ó bá ń wò pé ta ní ń ṣe mí à ń lọlé àwọn tí ó bá ń wò pé nǹkan tí mo fẹ́ dáwọ́ lè fi ṣe àbí kí n má ṣe wàláì ká jìnà sí téèyàn bá fẹ́ bá Allah subhanahu wa ta'ala pàdé dáadáa téèyàn bá fẹ́ bọ́lọ̀ pàdé dáadáa

ẹ̀sìn bá mi sìn yín sí dáadáa nítorí pé bàbá fún wa kó má wá di pé ọ̀nà gbàrí wa yóò wá dí yín sí nítorí pé bàbá fún wa kó má wá di pé àní rí jẹ àní rí mu má irú eléyìí ní ti oníládá ń bi dáadáa tó ṣe tó ẹ kó bá wà lórí àkídà alùsùn àwọn ìjàmá àlè ẹni tí ó bá tọ ẹni tó bá fún nǹkan ó fún pẹ̀lú ikhlas ó fún nítorí ti Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo ìwọ̀nba tágbára rẹ bá sì ká lórí ṣe fún ẹni tó bá lágbára tó bá lè ṣe fún ó sọ pé òní òní náà ni àmọ́ tẹ́yìn bá ti gbé àwọn kan tẹ́yìn bá ti gbé wọn lérí tẹ́ á àwọn wọ̀nyí á aláburú bẹ́ lọ́wọ́ wọn wọ́n tó bá kun tó gbé lẹ́nu báyìí tó bá ń dágbájá òtún fún mi kíní à òde yẹn á gbé fún yóò sì yóò sì gbé fún ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan náà létí ọ̀rọ̀ ẹnìkan fún mi láìpẹ́ yìí ipe ìyá kan bẹ ó ní ìyá ìyá máa sọ̀gẹ̀dẹ̀ àwọn èèyàn máa wá kẹ́bí sí pé á ìyá àwọn àjẹ́ ni ẹnì yìí ẹni tó wà lórí súnà nàbì sallallahu alaihi wasallam òun òkú wọn fẹ́ àjẹ́bò so òun ma wa ara ọ̀gẹ̀dẹ̀ lọwọ ìyá yóò wá gẹ̀dẹ̀ so òun ò káàkùn kankan ibi ń bẹ kankan ṣe àgbòsílẹ̀ kò tó dá tó látara pé jọ gẹ̀dẹ̀ ẹnìkan náà àwọn kan àwọn afẹ́ ẹwọ ẹwọ àkídà o àwọn afẹ́ lọ́dọ̀ ẹni ìyá òun ń ṣáájú pé a eléyìí ló dá eléyìí yẹn mú eléyìí ló dá eléyìí yẹn mú ẹni yẹn ò lè sọ fún lọ́wọ́ nítorí pé ń bẹ̀rù pé à ọ̀dọ̀ yá jẹ́ kí n sọ pé ìrọ̀gẹ̀dẹ̀ ó máa ta burú ṣe yá ń wá sọ fún pé eléyìí ló da eléyìí yẹn mú ó sì máa mọ̀ ó sì mú ìdí ò da da ìnímú ìdí ìdí àwọn tọ́ka fún mi ẹ̀wọ̀n kan báwọn ìnímú ìdí àwọn tọ́ka fún mi nítorí pé kí ni ó ti ọkàn pé ìyá aláburú ni ó ti ọkàn pé aláburú ni a ẹlòmíì ẹlòmíì ó pàdé ìyá mi ó pàdé ọlọ́nà pé awọ́kọ mi ó bùn mí ní kíní ọwọ́ rẹ wàláì kò dọ́kàn rẹ̀ kò sì kò lágbára láti gùn ah ẹgbà ẹgbà tó bá lọ sáyẹn àwọn eléyìí bú ẹ àwọn eléyìí bú àwọn orí tí mo yà gbé fún lọ́jẹ́ ráyé gbé wàláì ìjọ kó bá mi wàláì ìjọ dẹ́lùmí ọmọ ìwé náà so bẹ́ẹ̀ ni gbogbo orú àwọn nǹkan báhùn nǹkan tẹ́yìn ò ní gba lórí pé tí wá ah, ti nǹkan báyìí fún nǹkan báyìí ó mí ní ẹ̀bá ní lágbára òun náà ni inú kúkúrú làákàyè tí ń bẹ fún àwọn tí wọ́n a máa lera wọn káàkiri pé wọ́n ń wọ́n ń inú àìronú jinlẹ̀ tí ń bẹ fún wa òun náà nìkan tí a sàlàyé fún ara pẹ́ yìí àwọn tí wọ́n ní àjẹ́ ọkàn pé ẹnìkan ní sí àwọn ẹnìkan ní pa àwọn ẹnìkan ní fa rẹ̀ sí àwọn ẹnìkan ní pa ọmọ àwọn irú àwọn táà ń sọ yìí nìkan àwọn tí wọ́n ní àtàn ní ìkẹ́fín irú nǹkan báwọn sí wọ́n lè ní àbíkó kókó jáde ní family house wọ́n ní ah, kókó ní àbíkó kókó ní èrò family house àjẹ́ka ní dààmú rẹ̀ wọ́n wá ní kókó ní family house ó wá kókó ní family house ibi tí ó kó lọ náà Ìlọrin náà ló kó lọ ẹ̀dìbà ní ti ó lọ lè gbalé sí àdúgbò míì so ẹwà bá ń bèèrè lọ́wọ́ orí ẹni báhùn ipé tí ìyá tí ń dààmú rẹ̀ yìí tó pè lájẹ́ yìí tí fisikálì ni wọ́n ń bá ọ̀rẹ́ ẹ́n tí wọ́n wá ka ọmọ inú ilé tí wọ́n wá nà ọ́ ní gi lóòtí abẹ́ni tó sọ pé òun ló pọ̀ ọmọ rẹ tó àjẹ́ tó olóhùn ló pọ̀ ọmọ rẹ tí wà àjẹ́ tó olóhùn ló pọ̀ rẹ yìí tó káàkiri kan máa lọ́ọ́ tó tó gbàgbọ́ náà ni pé ó ní agbára òkùnkùn tó lò tó tó rẹ àbó ní agbára òkùnkùn tó lò tó lè fi fi ìnira mú ọ kí ló dé tó jẹ́ pé ó wá kókò ládùúgbò tó pé kò sí dágbára ẹmọ ìwà nìyí tó wáyé pé kò yẹ kí tó kó lọ gan náà ó yẹ kó tún máa bẹ̀rù ẹ̀ ń bẹ̀ náà ẹ ti bá wọn nìsín nítorí pé ẹ ti gbà pé wọ́n lágbára ẹ ti gbà pé wọ́n rí yín bí tẹ bá wà ẹ ti bá wọn nìsín ìwọ tó ń ṣe dáadáa nílùú tó wà tó ní mọ́tò tó ń gbọkọ̀ tó ń ṣe ogbẹ́ tó bá níjọ́ tó ń bọ̀ wálé tó ń bọ̀ wálé ọdún ó wá wá sọ̀kan bí èkìtà tó ti fẹ́ ya lọ́rùn ó wá lọ lè kó ó wá lọ lè wọkọ̀ ọkọ̀ èrò bí a gbọ́dọ̀ gbọ́kọ̀ délé ẹ bá wọn nìsín kí wọ́n máa di pé gbọ́kọ̀ káà máa lásídẹ́ǹtì tó bá yẹ pé ẹ bá gbà fáwọn ìyá lágbára ni ó yẹ kẹ́ ẹ gbà yí pé wọ́n ti rí ọbọ̀ ṣe ń tẹ̀mí kó lọ́kọ̀ kó ń parọ́ ni ó yẹ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ wọ́n mọ̀rú gbèsè ayé tó ń ibi tó ń gbé ni tóbi tẹ́yìn náà ti mọ̀ pé wọn lágbára kankan lẹ́yìn kan ń dààmú ara yín látara pé kíni látara pé látara pé àìgbà gbọ́ tí ẹ bá wà lórí alùsùnà yóò ní fọkànbalẹ̀ nínú bó bá ti fẹ́ náwó rẹ ló ti ná ẹnìkan kò ní tí ọ nígbàgbà yára lọ lè tẹ̀lé yìí wá lọ lè tẹ̀lé yìí ó yà nǹkan báyìí kó tún ṣe wàláhì ẹnìkan kò ní tí ọ àmọ́ tó o bá ti sí lórí àkídà alìsúnná wàlìjàmá a ó tún fi yàkún pàmòpàmò ètè ní o wọ́n máa gba owó lọ́wọ́ rẹ tó kó fi ṣègbádùn ayé rẹ wọ́n máa gbà lọ́wọ́ rẹ tó bá tún dijọ́ ògbéjà kìyàmá ó tún lẹ́tọ̀ọ́ sí yá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala látara pé kíni látara pé ó dúró pẹ̀lú Allah subhanahu wa ta'ala ní ti ń ṣe ọ́ ò wá ìwòsàn ìlọsọ́dọ̀ rẹ̀ ní tó ń lé òòlọ́lẹ̀ bí ìlọ́dọ̀ Allah subhanahu wa ta'ala so eléyìí nínú àkídà alìsúnná nínú ẹ̀sà alìsúnná àkídà alìsúnná wal jama'a òun náà ní pé kíni òun náà ni pé àkídà alùsùnà wal jama'a ibi tá a ti lọ́ta àṣàlàyé rẹpẹtẹ báyìí òun náà ni pé àkídà alùsùnà wal jama'a tẹ́kùlù lè mọ̀ ọ̀tẹ̀ni kí ha alhayat alkarima àkídà alùsùnà òjẹ́mà a máa garanti ìtẹ̀mí alápàálé ìtẹ̀mí tó jẹ́ tẹ̀mí alápàálé yóò garanti rẹ̀ fẹ́ni tó bá ti lákìdá yẹn ó máa gbé tẹ̀mí rọrùn ó máa gbé tẹ̀mí fọkànbalẹ̀ òní ti pé bẹ́ẹ̀ nìkan máa dààmú rẹ òní bẹ́ẹ̀ nìkan máa mú ọ́n tún láàsì tó bá ti bẹ́ẹ̀sì mú ló máa ṣe ìdí ò bá ti bẹ́ẹ̀sì mú ó pàá sí òní ṣe ní kò sí ẹ̀dẹ̀ bá ti ọmọ bá ti ẹ̀ lọ nígbà tí ò ti bẹ́sìn mu ah, èmi ń ṣe tèmi lọ́nu tó bá ti bẹ́sìn mu ọ̀rọ̀ gbogbo ayé bá ní òbá wọn mu tó ó a òun ni eléyìí nínú àwọn ẹ̀sà ni so fáfà ni àwọn tábà ní béèrè so ká fi àyè lẹ̀ láàrin bí ìṣẹ́jú mélòó kan ká fi béèrè ìbéèrè bóyá lórí ìta àti sọ yìí ni àbí tó ní pẹ̀lú àkídà tó alùsùnà wàlìjàmá a so tábà lọ wò nínú àwọn ìta ti sàlàyé síwájú àbí ìta tó sàlàyé fúnra lónìí táwọn náà bá gbé sílà káyì wa ènìyàn bá ronú dáadáa yóò mọ̀ pé tó pé òun náà ni kó ń wà lórí àkídà alì sínú ọ̀jẹ̀mà tẹ́yìn bá ronú dáadáa ó mọ̀ pé n tó pé ọ jù n tó pé ọ jù nínú ìgbésí ayé rẹ̀ tàwa bẹ̀ yìí àti nínú níjọ́ àlìkìyàmá tó pé ọ náà ni kó wà lórí àkídà alì sínú ọ̀jẹ̀mà torí pé àkídà rẹ̀ ò ní bàjẹ́ oníṣin tí ó bà àkídà rẹ̀ jẹ́ ìgbésí ayé rẹ̀ náà ó sì mọ̀ pé ìgbésí ayé rọrùn n tó bá sì rí ó gbà yí pé ọlọ́run ò tí ì kọ́ ọmọ ni kò tí ì kàn kò tí ì kàn tiẹ̀ nu nítorí bá ti kàn ọ́ gbà pé Allah subhanahu wa ta'ala ló fi kàn so èyí ó sì ní fọkànbalẹ̀ láyé ó sì ní fọkànbalẹ̀ ní alkiyama tó abẹ́ Allah subhanahu wa ta'ala kún sàṣe àlékún àgbóyè ìsìnkú fún wa ó fi wá sírin ilẹ̀ nabi sallallahu alayhi wa sallam naam. naam. aleykum

tó ẹgbẹ́ ìlú lábẹ́ ọ̀rọ̀ mo gbé gẹ́gẹ́ bí àyà àyà tí ilé ìwà tó ń ṣe ìbéèrè tí wọ́n béèrè òun náà ni pé ẹni tí ń drive lọ wàá mọ̀ mọ́ ó sáà sì ó fi mọ́tò ó fi mọ́tò pààyàn ó fi mọ́tò gbáàyàn so irú ẹni báwọn nìsí pé nínú ṣẹ̀ríà Islam ó ní ìtanràn bẹ́ẹ̀ ni ó ní ìtanràn ó ní tí wọ́n pè ní díyà tí yóò san òun náà ni owó owó ẹ̀mí tí ó san fún àwọn fámìlì àwọn tí àwọn fámìlì ẹni tí ó kú yẹn so àtìyàn bá pààyàn nínú ṣẹ̀ríà Islam tó bá máa máa pààyàn so Allah subhanahu wa ta'ala tàbí òǹkúrú ẹni bẹ́ẹ̀ pé ìyà náà jahannama jazahu jahannam so ìyà náà jahannama ń bẹ fúnrú ẹni báwọn tó bá jẹ́ ògbé alìkìyàmà ọ̀dà nínú ìyà tí ń bẹ fún Allah subhanahu wa ta'ala yóò tún bínú sí yóò jíyà yóò tún rí bínú Allah subhanahu wa ta'ala papọ̀ mọ́ ìyà tí tún jẹun so tó bá jẹ́ pé ó wá ṣèṣì èèyàn máa máa tó fi pààyàn ẹtì báwọn ní sìn pé alukọ́tù olùkọ́tọ̀ pípa tó jẹ́ pé ó pààyàn by mistake ni so irú ẹni báwọn alukọ́hán sọ fún wa pé wa man qutila mazluman faqad ja'alna li waliyyihi sultana ẹni tí wọ́n bá pa lọ́nà àbòsí hmm, ẹni tí wọ́n pa nísìnyí tá a pa fámìlì rẹ̀ ní ọ̀nà tí ò lẹ́tọ̀ọ́ tá a fi pa àmọ́mọ́ ó ṣèṣì ni nítorí pé àmọ́mọ́ irú ẹni báwọn nísìnyí àwọn fámìlì rẹ̀ wọ́n ní ẹ̀tọ́ tí wọ́n gbà lọ́wọ́ wa kí ni ẹ̀tọ́ tí wọ́n gbà òun náà ní díyà àbí kan sọ fáwọn ó gbàrọ̀ ìkanu méjèèjì ni nínú kan láwọn ó àbí kan ṣe kí ni àbí kan ní àwọn ó gba owó ẹ̀mí so tó bá ti wá jẹ́ pípa tó jẹ́ pé pípa tàìmáàmà téèyàn máàmà pa ni so irú eléyìí nísìn àárọ̀ ni wọ́n máa owó ẹ̀mí díyà ni wọ́n máa gbà so ẹ̀tọ́ láti yọ̀ǹda rẹ̀ láwọn fámìlì yẹn pé àyọ̀ǹda ah, rẹ̀ fún yín ẹ máa lọ yá lóòótọ́ a mọ̀ pé ó yẹ kẹ́ ẹ san iye owó báyìí ó ti bá òun sí àmọ́ ẹ̀yọ̀ǹda rẹ̀ pé ọlọ́run lásìkò rẹ̀ tónù àwọn ẹlòmíì nígbàgbọ́ débẹ̀ àmọ́ wọ́n tó bá wá ṣe pé ó gbáàyàn ẹnìyẹn kú ó wá sá lọ kó bẹ́ẹ̀ ẹ ti bá òun níṣẹ́ ó sá lọ fílẹ̀ wọ́n sọ wá gbókù rẹ̀ irú ẹni báwọn ìtànà ń bẹ lọ́rùn rẹ̀ o ìtànà díyà tó yẹ kó ṣe ń bẹ lọ́rùn rẹ̀ tó ń ti bí ò ṣe màmá ẹ ti bá òun níṣẹ́ tí ó màmá ṣe

lóòótọ́ ni hadith yẹn fẹsẹ̀ rinlẹ̀ so àmọ́ mistake yẹn èyí tó jẹ́ ẹ̀tọ́ ti Allah subhanahu wa ta'ala ìyà tó yẹ kéèyàn jẹ ẹ̀dẹ̀ bá ní òun náà ni Allah subhanahu wa ta'ala ti kórí rẹ̀ jiyàn látara pé kíni látara pé èèyàn ṣe mistake àmọ́ èyí tó ní ṣe pẹ̀lú ẹ̀tọ́ àwọn tí wọ́n jẹ́ family àwọn tí wọ́n ní òkú yìí tún láti ní èèyàn gbọ́dọ̀ sí kíni èèyàn gbọ́dọ̀ sí ẹ̀tọ́ tí wọ́n fún wa àyàfi tí wọ́n bá yọ̀ǹda lókù so ẹni tó wá ẹni tó wá

àmọ́gbà tó wá gbé kalẹ̀ tó wá o kalẹ̀ wá so ìyá ti wà lẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ lọ́rùn rẹ̀ ipe kí ni ẹ̀ṣẹ̀ pípààyàn tó pààyàn ẹ̀ṣẹ̀ pé ó yẹ kó sanwó tánà báwọn tó pààyàn wọn náà ń bẹ lọ́rùn rẹ̀ ó ti clear náà wọ́n ní èyàn tó bá travel lọ sílùú kan ìpè ṣe dandan ni kí ó máa dírun kù títí ó wá fẹ́ lójú oṣù méjì ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́rin ló fẹ́ lò níbẹ̀ pé ṣerú ẹni báwọn ní sí ṣe ó pọn dandan kó máa dírun kù lọ́hùn tí ó fi dé nípa kọ́sùrù sọ̀láàt ká dírun kù mas'ala kan ni tó jẹ́ pé mas'ala tó ní khilafiyya àwọn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ìyapa ẹnu wà lórí ẹ̀ nípa pé ìmọ̀ dìrò kù àmọ́ èyí tí jumhurul ulama tó wà lórí ẹ̀ òun náà ni pé téèyàn bá ti dàníyàn pé èyàn ó lo ọjọ́ mẹ́rin lórí ìrìn àjò ẹ̀sìn báwọn ní pé ọjọ́ mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ tó ti lánìyàn kó lò lórí ìrìn àjò tó ìwé ẹni báwọn kò ní ṣe kí ni kò ní dìrùn kù má ó ti báwọn tó ó ti mọ̀ pé ah, ìjọ́ mẹ́fà ni mo fẹ́ lò ìjọ́ méje mo fẹ́ lò ìjọ́ mẹ́jọ mo fẹ́ lò kò ní dìrùn kù má so àmọ́ àwọn àhàdìsì kan wà tó wá sọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam sáàrí pé ànábì lóbi jọ́mọ̀ ẹ̀dógún bì kan ànábì sì ń dírun kù ànábì lóbi di jọ́mọ̀ ẹ̀tàdínlógún níbì kan ànábì sì ń dírun kù so eléyìí irú àwọn àhàdìsì báyìí ní tí àwọn àfáà sàlàyé nípa rẹ̀ òun náà ni pé ìrìnàjò téèyàn bá ṣe téèyàn ò mọ̀gbà téèyàn ò ní ọjọ́ tí ó lò ń bẹ èèyàn lè lọ bì nísìnyí kí jọ́mẹ́ta kó sì di ọdún kan mọ́yàn lọ́wọ́ ìjọba ìjọba ta ó dọ̀sẹ̀ méjì mẹ́rin lọ́wọ́ ó ṣẹlẹ̀ sáwọn sọ̀hábà ìdúwànúláhì àlẹ́yìn láwọn àsìkò kan tí wọ́n tíráàbù tó jẹ́ pé ìyìn òjé kan kọjá ìyìn dí ọ̀nà ibi tí ó gbà kọjá tó jẹ́ pé tán wá lọ ni wọ́n bá tún lọ ní ti ni fá títí tó jẹ́ pé wọ́n wá ń lò wọ́n lò yọdún kan so eléyìí òun ìyàtọ̀ táwọn àfáà máa ń ìpè a ah, kì í ṣe nǹkan báyìí yóò ṣe lọ́la ó tún lọ́la kò tún ṣe yóò ṣe ń bàbá yìí kò ṣe kò ní bàbá yìí òun náà ní sẹ́yìn ọmọ sékìnì sẹ́yìn ọmọ kìnìún wọ́n ní kọ́dà bó bá gbà yẹn ní oṣù kan kọ́dà bó bá gbà yẹn lóṣù méjì eléyìí ni so àmọ́ ìsẹ́yìn ọmọ yìí pé á ah, mo ń lọ sí èkó màá dẹ̀ lo two weeks ọtí báwọn ní ó ti mà ó ẹtí báwọn ní ó ti mà irú eléyìí ní ti báyìí yóò mọ sékìnì ni. jẹ́ni ẹlẹ́ẹ̀kejì tá a tún níbi kọ́sùrù sọ̀lá òun náà ni pé téèyàn bá ń ṣe kọ́sùrù téèyàn bá fi lè kírun lẹ́yìn kíná rẹ̀ ẹni alimukim ẹni tó wà nílé tó jẹ́ pé òun ò ṣe arìnrìnàjò túláàsì ní fún yàtọ̀ yóò ṣe kíni kéèyàn ó kírun rẹ̀ pé èyí ó yóò kírun rẹ̀ pé ni nígbà téèyàn bá fẹ́ kíráka méjì àwọn sì kíráka mẹ́rin yóò kírun ìtẹ́ ni tí màmú obiwa wá dìde tí òbí wá lọ pàdé tí òbí wá padà débi ráka eléyìí so eléyìí èyàn ní ṣe bẹ́ẹ̀ èyàn ó kiri ráka mẹ́rin papọ̀ pẹ̀lú rẹ̀ àmọ́ tó bá pé èyàn bá ń dànù kí fúnra èyàn èyàn ó ṣe kí ni èyàn máa kí méjì so eléyìí wọn ni àlàyé tí ó wà ń bẹ a'lam naam naam ní ọ̀rọ̀ sàrẹ́ náà náà ń gbọ́ Naam. Thank you. ìbéèrè òun náà ni pé sàdáàkì obìnrin táàmọ́ fóbìnrin tí wọ́n ń pè ní almahar ní owó tí obìnrin ní owó tí ọkùnrin tí ó san fún obìnrin látara pé ó fẹ́ owó tí ó fún àbí nǹkan tí ó fún ó lè má jẹ́ owó ó lè jẹ́ pé nǹkan tí ó jẹ́ nǹkan tó sà ní tó ní value ẹ̀sìn báyìí nìsín ó lè jẹ́ ilé ó lè jẹ́ mọ́tò ó lè jẹ́ aṣọ ó lè jẹ́ bàtà ó lè jẹ́ gold so òun náà là ń kọ́ tá ní sàdáàkì so ìbéèrè tí wọ́n béèrè ni pé sínú sẹ̀ríà Islam tó ní tó ó níye pé ó ní kíkéré àbó ní pípọ̀ jù àbó ní kíníkà tá a máa fi ń wọ̀n tá a máa fi ń kakuléètì ẹ̀ pé iye báyìí ni sàdá àti dà lónìí so èyí tó rí lẹ̀ nínú súnà nàbì sallallahu alayhi wa sallam òun náà ni pé sàdá àti ò ní kékeré kò sì ní púpọ̀ sàdá àti èkéré kèé ṣe kíni kèé sì pọ̀ jù nínú súnà nàbì sallallahu alayhi wa tabalawo inú hadith anabi sallallahu alayhi wa sallam hadith kan tí ìkànnù àwọn obìnrin ó wá bá anabi sallallahu alayhi wa sallam ó ní kí ó ní anabi sallallahu alayhi wa sallam ó wù mí kó fẹ́ mi arábìnrin wá bá anabi pé kánabi ò fẹ́ òun anabi wá dákẹ́ anabi ò sọ̀rọ̀ gbàtà anabi wá dákẹ́ tá anabi ò sọ̀rọ̀ ìkànnù àwọn tí wọ́n jòkó nú àwọn sọ̀hábà mọ̀rọ̀kọ́ òní bùkátà síyàwó òníyàwó ó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam ní pé ilé ànábì tó o bá ní bùkátà sóbìnrin ìfẹ́ mi èmi ní bùkátà síyàwó ànábì sallallahu alaihi wasallam wà lọ́wọ́ tó dà tó bá ní bùkátà sí kí ni nǹkan tó ní tó fi tòkátà sí fún ó wá sàlàyé fún ànábì sallallahu alaihi pé à ah, òun ò ní nǹkan kan o ju aṣọ tó ń wọ̀ sọ́rùn yìí lọ ànábì ní lọ wá gbogbo tó bá rí wàlà òkàtà mọ́nù mi ní hadid kọ́là tó bá jẹ́ pé òka òka òka rin tó bá ní kàtà mi ní hadid òka tí wọ́n fi rin ṣe kése gold yàní ó túnmọ̀ pé kése nǹkan tó ní eléri tẹ́wàá gbé ẹgbẹ́ lọ létà òka onírin tẹ́ nǹkan fi sọ́wọ́ nárí kíní fún ẹ̀kọ́ náà lórí tó bá ní tó fi ṣe sàdáàkì rẹ̀ ànábì ní lọ lè wá arákùnrin wa lọ fáájú tí ó wá dé sọ́wọ́ ànábì sọ̀lá

ǹjẹ́ nǹkan kan bẹ tó há nínú alukur'an ǹjẹ́ nǹkan kan bẹ tó há nínú alukur'an ó ní bẹ́ẹ̀ ni ó wá ka àwọn sura sura sura tó há nínú alukur'an anabi wa ni zawajtuka ha bima ma'aka min alukur'an anabi ni mo fi fún ọ pẹ̀lú kíni pẹ̀lú ìwọ̀nba tó olówó há nínú alukur'an yẹn tó adáàkì rẹ̀ nísìnyí ó jẹ́ kíni ó jẹ́ alukur'an tó há tí ó wà sí kíni tí ó wà fi kọ́ obìnrin yẹn so eléyìí nísìnyí ẹ̀rí ni fọlá tó dà anabi pé ànábì béèrè pé lọ wá kọ́dà bó bá ṣe òka tó jẹ́ pé òka ni lásán ni ètò àwọn onímọ̀ yọ látara rẹ̀ pé tó bá jẹ́ pé sàdá àti bá ní iye gbèdéke kan ni ó ti bá wíjì tó jẹ́ pé ó wá ó ní iye kan ànábì òní ní kó lọ lè wá nǹkan tó kéré jù wá ànábì ní kó lọ wá ẹni tí wà tó sàbí sàdá àti fún so ó sì wá kò rí ànábì wá fi kòránì òṣìṣẹ́ fún so eléyìí túmọ̀ pé kò sí kékeré sàdá àti so àlátara àdé eléyìí òun náà ni ó tún yẹ ká fi kiri kan kún pé bá a ṣe ní kò sí kékeré sàdáàkì tí ò sí kíkọ́ sàdáàkì torí àyà kan náà alukoran sọ pé wa ataytum ihdahunna qintaran fala ta'khuduha so àyà alukoran ń sàlàyé fún wa pé tá a bá fẹ́ kọ tá a bá fẹ́ kọ obìnrin lẹ̀ ẹ̀dí bá ń jù tó jẹ́ pé ńgbà tó fi fẹ́ fẹ́ ẹni tó fún ní sàdáàkì òun náà ni qintar òun náà ni nǹkan tó pọ̀ owó tó pọ̀ ní owó dúkìá tó pọ̀ lókun òun náà ni qintar ipe ànábì má gbà padà o má sọ pé ó ṣe kí ni ó nígbà tó kún tó fi ṣe sàdá àti kún pé tó bá jẹ́ pé ó ní gbèdéke ní pé ní máa pọ̀ jù ní báwọn tó àyà kùránì ní kò ní wá ní pé ni ipe tẹ́ ẹ ní nǹkan tó pọ̀ ní dúkìá ní kùránì fi gbé wá kó ṣe kí ni ó pé ni ànábì ànábì a máa wá ṣe kí ni ànábì máa ń sọ àìsàrùhùnà maharon aw kama qal anábì ní nìká tó lágbàákà dáadáa jù òun náà ní ìdí àsàdá àti rẹ̀ bá ti kíni tó bá rọrùn tí èdè fèsì sọ̀rọ̀ àti tó ti kíni tó bá pọ̀ sí agbára ọkọ níka torípẹ́ tọ obìnrin ni tó bá ní nǹkan báyìí lòun fẹ́ ọkọ ó ṣe kíni yóò fún náà ni ó ti bá òun nìsín so ṣẹ̀ríà ìsìláàmù ó ṣe kíni kò gbégbè gbèdéke kankalẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ìṣẹ̀dá islam ó tún fún wa níyọ̀ǹda pé ọkùnrin lè ṣe àdéhùn rẹ̀ ọkùnrin lè ṣàdéhùn rẹ̀ látara pé kíni látara pé òun ò tí ní kí ló ń fẹ́ ó ní góòdì ló ń fẹ́ àmọ́ góòdì tó ń fẹ́ yóò ìtì ní nìsín àmọ́ ìfọ̀ yóò ṣàdéhùn rẹ̀ lójú kíni lójú àwọn tí ó jẹ́rìí sí so irú eléyìí ní ti báyìí ó lè wà bẹ́ẹ̀ kọ́dọ̀ ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ fa tọkọ ó fi kú tọkọ ò ní ti ṣe kíni tí ò ní ti fún ní nǹkan yẹn nínú ìṣẹ̀lẹ̀ islam pé ó ti sọ tó ń wò fún àmọ́ jẹ́ kí ni kò tí ì ní kápá láti fún tíkú fi dé inú ṣẹ̀ríà Islam inú tí wọ́n kọ́kọ́ yọ nínú ogún ẹni síwájú kan tó pín òun náà ni pé wọ́n kọ́kọ́ yọ sàdáàkì yẹn wọ́n wàá fún ẹni yẹn torí pé gbèsè ni wọ́n wàá fún ìyàwó yẹn tó bá fún tán ìyàwó náà tún lẹ́tọ̀ọ́ tí ó tún gbà nínú kíni nínú ogún yẹn tòun tó ní ṣe pẹ̀lú tó wọ́n ni pé sàdáàkì iye báyìí ló dà lónìí so àmọ́ kò fẹsẹ̀ rinlẹ̀ èyí tó lẹ́rìí tó wá sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà ní pé kíni sàdáàkì ò ní kíni kò ní kékeré kò sì ní púpọ̀ ó ti bá oníṣàn tóbìnrin bá dìmáàdì ni so sàdáàkì ká tó wá fi kún pé ẹ̀tọ́ obìnrin ni o kì í ṣe pé àwọn bàbá rẹ̀ àbí màmá rẹ̀ àbí ẹ̀hẹ́ ni wọ́n wàá gbà á àbẹ́ni tó gbọ́dọ̀ rẹ̀ pé ẹni ah, mo tọ́ ọ̀dọ̀ mi ló gbé ara obìnrin lónìí àjẹmọ́nú obìnrin ni ẹni tó bá wù ó lè bùn bẹ́ẹ̀ tó bá wù lọ́kàn ara rẹ̀ ó lè fún yẹn bẹ́ẹ̀ kódà ó lè tún bọ́kọ rẹ̀ gánà bẹ́ẹ̀ inú sàdáàkì yẹn tó àjẹmọ́nú obìnrin nìta alẹ́sọ̀láwọ̀ Naam wọ́n ní nípa ìṣẹ̀lẹ̀ tá a sọ ipe ó ṣẹlẹ̀ sáà nàbì sallallahu alayhi wa sallam ipe wọ́n sàfẹ́ ànábì náà tó sì mú ànábì ipe àwọn nǹkan máa wọ́n ń lò ó pé ṣebí ànábì ànábì máa ń gba wáyé látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala pé so àwọn ò ti gba wáyé táwa bá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n bá wádìí tó ṣe wá tí wọ́n mọ tó ṣe wá pé tẹ́lẹ̀yìn náà ipe sọ̀rọ̀ tó tọ́ ni nǹkan fi ń sàwíjà tí wọ́n fi lè ṣàlàyé ní tiwa fún wa pé a jẹ́ pé àwa náà ṣe kíni àwa náà wà lórí òdodo nìyẹn rárá o ìyàtọ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gédégbé síra wọn ìyàtọ̀ kíni kíni àtọ́ wà bẹ́ẹ̀ òun náà ní pé kíni bánabi ṣe ń gba wáyé tó àṣàṣìṣẹ́ sàṣà nàbí sallallahu alaihi wasallam ó mú ànàbí sallallahu alaihi wasallam bánabi ṣe ń gba wáyé tó wọ́n mú irun ànàbí tánàbí so ó túmọ̀ pé ìtàbátàlà ifá nàbí sallallahu alaihi wasallam tó bá mú wá fún ní wáhàyì òun náà ní tá nàbí máa máa kìí ṣe pé bóyá nàbí sallallahu alaihi wasallam ní agbára kan àbónímọ̀ kan láti mọ gbogbo tí ń jẹ́ kọ̀kọ̀ ànábì ò mọ tí ń jẹ́ kọ̀kọ̀ o àyàfi tí Allah subhanahu wa ta'ala bá fi hàn pé nǹkan báyìí ni sallallahu alaihi wasallam tí wọ́n wá sallallahu alaihi wasallam tí wọ́n wá sáà nàbí wá kọ́ wa ní àwọn táàmù àbí táàmù tí táàmù fi wá ìsọ fúnra wa pé kí àṣàṣe má bàa mú wa táàmù fi wá kọ́ wa lélẹ́yìn ìtòkù fáwa náà ni pé káwa ó máa lo táàmù ṣe kíni tó ṣe fún wa. nínú ìṣẹ̀lẹ̀ Islam àlẹ́ níbi ìkànnì rí látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé ànábì wa ní tí nǹkan bá ń ṣe ọ́ ẹ máa wádìí ẹni tí fi ń ṣe ọ́ kí ló fẹ́ fi ṣe kí ló fẹ́ fi ẹni tó fi ṣe ọ́ ṣe kò sí tó fẹ́ fi ẹni tó fi ṣe ọ́ ṣe ẹni tá a ní bùkátà sí náà ni pé ẹni tí ń ṣe ọ́ kó sáà ṣe kíni kó sáà wò sàn ẹtì báwọn nìyí ẹ̀yin náà já gbé síbi àwọn àìsàn tí máa ń ṣe wá ẹtì báwọn nìyí àwọn àìsàn tí máa ń ṣe wá pé á ah, èyí fọ yàn ni ara ń rò yàn ni ẹtì báwọn nìyí ṣé níta ní bùkátà sí ni kéka máa wádìí pé kí ní pàṣẹ bí kí wọ́n dára ro mílò ní báyìí àbí kó o lo paracetamol kára ó sì lọ èwo ló ní bùkátà sí so níta ní bùkátà sí náà ni pé níta náà bí fi kalẹ̀ fún aláàbùkà òun náà ni pé kí ni ká máa ṣe é à ní bùkátà sí pé kí ni pé ta ló fi ṣe mí tẹ́rí mi àwọn wákàtí pé ta ló fi ṣe míhun aburú kan tún ní yíò lọ́tọ̀ tìtánì tún máa ń jòkó ń bẹ́ẹ̀ kí tún máa ń dára lọ pa níbẹ̀ inú ọ̀nà tí tìtánì tún máa ń gbà jòkó tí máa fi ń dára lọ níbẹ̀ òun náà ni pé nǹkan mí nǹkan bẹ tẹ́nìkan kan òfin ṣèyàn tó fi Allah subhanahu ló fi ṣe kíni kí wò sọ fún tí wọ́n á sọ fún yín pé eh, rẹ̀ kò fi sí ọlọ́nà ló mú wa wọn ò ní sọmọ láíláí fáwọn kò ní tà ẹ̀yìn wa kọ́lá àwọn oníwádọ̀ rẹ̀ mọ́jọ́ mi tó wá fi lè sọ fún ọpọlọ ló mú wa lórí pé wọ́n ti gbà pé òwò àpọlọ ló mú wa ló fi wádọ̀ àwọn pé ìwọ gan fúnra rẹ <clears throat> ìdajì ń bẹ lọ́kàn rẹ pé ìwọ gan ti lẹ́ni tó ń fura sí lọ́dọ̀ rẹ o ti lá fura sí lọ́dọ̀ rẹ òun náà ló pàtó yẹ pé ẹni tó bá mẹ́jọ lọ sọ́dọ̀ ọlọ́pàá ọlọ́pàá kọ́kọ́ béè lọ́wọ́ yín kó tó bẹ̀rẹ̀ wádìí pé ta lẹ fura sí nígbó ti mọ̀ pé ó ti lẹ́ni tó ṣe kíni tó ti kọ́ fura sí wọn náà ti kọ́kọ́ fura sẹ́nìkan kó lórí kó wá lọ́dọ̀ àwọn bàbá wọn tó bá wá dọ́dọ̀ wọn àwọn náà wá ṣe ni wọ́n wá dìkùn fún ọ ẹni tó ti fura síhùn nísìnyí àwọn ènìyàn wà fún ni wọ́n wá dìkùn fún ọ wọ́n lè wá bèèrè lọ́wọ́ rẹ pé ah, taniwa ti ẹni gbóló wọn sọ ẹ̀yìn wọ́n náà máa rọrùn pé ah, ibi tani ah, ìyá kan ò tani bẹ́ẹ̀ tí ò sí ìyá kan lé wọn ìyá àgbàlagbà kan bẹ́ẹ̀ lé

bó ti wá fèsì ẹni tí ń ṣe ọ́ ó ti wá gbàgbé kí ni ó ti wá gbàgbé tí ń ṣe ọ́ gàgà inú aburú tó wà bẹ́ẹ̀ nù inú aburú tó wà bẹ́ẹ̀ náà ni pé ṣèitán ẹni tí ẹni tí ò ṣe nǹkan tí nǹkan ò ṣe ẹni tí ò ṣe ọ́ ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tí ò tẹ̀ láburú kankan lọ́wọ́ òun náà ni ṣèitán ó wà dákọ̀ fún wọn bí ìyá alágbájá ti ń dààmú rẹ ni látara bẹ́ẹ̀ ní sí bóyá ẹni tó ń fẹ́ràn ni bóyá ìyá rẹ ni bóyá àbúrò ìyá rẹ ni bóyá ìyá lè ìyá rẹ ni bóyá ìyá lè bóyá fámìlì kan tó súnmọ́ dáadáa ni so látara bẹ́ẹ̀ nìsí ó ti rí ya ẹ̀rí ya pé kí ni wípé aláburú ni ó ti rí ó ti mú lájẹ tó bá ti wá mú lájẹ báwọn nìsí kò wá ní mọ́lẹ́ ìtì ẹnìkan ó tún ti wá mọ́ sọ àwọn èèyàn lára ipe àkọ́lá ah, tó tèmi náà jò ní wọn láwọn náà ni wọ́n bẹ́ẹ̀ di rẹ̀ ẹ ti báwọn nìsí àwọn yìí náà máa ń ṣe ni àwọn náà máa ń sọ́ra fún wọn máa wá ṣe kí ni wọ́n máa wá jìnà sí irú ẹni báwọn so ṣètánì tó ti sọ sí ìdí bẹ́ẹ̀ láti kí ni láti já okùn ẹbí bẹ́ẹ̀ yóò já okùn ẹbí bẹ́ẹ̀ látara pé kí ni ẹ jìnà sí irú ẹni báwọn kátó wá sọ aburú míì tó tẹ̀ tún lálá ju ìyá òkun ẹbí lọ òun náà ni pé kí ni pé ká gba ẹni tó sọ fún wa pé ẹni yìí ní ìṣe ká gbà gbọ́ aburú ni ànábì ló sọ̀yẹ̀ di kèfèrí wọ́n sọ fún ọ pé lágbájá ní ìṣe ọ́ ó wá gbà gbọ́ Eh, yóò lẹ́nìkan kan tí wọ́n kẹfí sí pé àwọn àgbàlagbà lè wánu wọ́n kálukú wọ́n kẹfí sí gbogbo ẹni tó máa ń sọ fún bẹ́ẹ̀ tó náà bá wá gbàgbọ́ bẹ́ẹ̀ pé lágbájá lọ́dọ̀ àwọn tó ti lọ débẹ̀ tó bá gbàgbọ́ anábì ní pàkọ̀dé káfàrà bíi màlúùsìlá àlà Muhammad àyíbò láti ilé ìdíkè anábì nínú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe kèfèrí sí tí wọ́n sọ̀kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam sòfin yẹn bá wá ti jẹ kèfèrí sí alukur'an tó gba alukur'an gbọ́ tó wá gbọ́ lọ́n gbọ́ náà tẹ́kọ̀ kó gba anabi sallallahu alaihi wasallam gbọ́ tó ibi tá a ti lọ ni pé kò jọra wọn o pé anabi ń gba wá yìí nígbà táwọn ṣe àwọn tó wà lọlé báwọn táwọn gba wá yìí ni níbo làwọn ti rí tiwọn tí wọ́n gba wá yìí ni àbí wọ́n ju ọ lọ àmọ́ àwọn tó lọ́nà kẹta tó ń ti rí mímà tiwọn tó tayọ̀ ọ̀dọ̀ ṣètọ́ọ̀nì tó ọ̀dọ̀ ṣètọ́ọ̀nì ni wọ́n ti ń gba wá yìí tiwọn tó kéèyàn jìnnà sí owó orú àwọn nǹkan báwọn tó gbogbo àwọn nǹkan tí ó bẹ̀sùn jẹ́ tí náà tí o bá ti béèrè mí ma tó pẹ̀lú yọ̀dá Allah subhanahu wa ta'ala tó ibi láti dáadé tó bá di ìjọ mẹ́jọ a tó máa bá a sọ àbí Allah subhanahu wa ta'ala tó ti àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa gbogbo ìṣòro tí wọ́n kálukú ní máa léèyàn káàkiri tẹ́wà rò pé a mú wa sáti sáti dídì wá rí ìwòsàn òun náà ní kí n lọ ilé àwọn aláwo kí Allah subhanahu wa ta'ala kó má gbé irú ìṣòro bá wa tó bá wá gbé ìṣòro báyìí bá wa kí Allah subhanahu wa ta'ala kó fi ọkàn wa nílẹ̀ sórí ìlànà nabi sallallahu alayhi wa sallam kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sórí sunna nabi sallallahu alayhi wa sallam innahu waliyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk